الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد أفضل ترى الزواج بألا يتوسفوا لوريت جمع كركتا من ولا بأس بشراء الجزاف kò sí tó burú nínú ká ra ọjà láìpò wọn ọjà tó kó kalẹ̀ kára bó ti ṣe wà yẹn láì wọn kò tó burú ń bẹ mimma yukalu aw yuzan wọ́n yà ń ta fẹ́ rà láì wọ̀nyí wọ́n bẹ́ẹ̀ nù kẹ́kẹ́ máa fi kílò wọn àbọ̀nbẹ́nu tí wọ́n máa gbé lórí òṣùwọ̀n. ìdí tí ó sì fi tán onípò náà wà bí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run bá ṣe káràkátà lẹ́tọ̀ ó sì ṣe rìbá ó sì léwọ̀ ó sì wá nínú àdéhìí tó fẹsẹ̀ nílẹ̀. وكان الصحابة رضوان الله عليهم أجمعين يتبايعون الثمار جزافا فلا صحابي النبي صلى الله عليه وسلم أجاني جزكم معنا أسي ما تايسو فراما لا يقوما eléyìí túmọ̀ sí wípé ẹ̀ bá dé ọjà wọ́n gbé wọn làwọn fẹẹ ta bó ti ṣe wà ní láì wọn kò sábúrú nu kí wọn rà bó ti ṣe wà láì kò wọn nítorí wípé wọn bá tẹni tó fẹẹ ta lọ́rùn láti ta bẹ́ẹ̀ tó sì tẹ ẹni tó fẹẹ rà náà lọ́rùn láì kò wọn kò sí ní tó burú nínú rẹ̀ ṣùgbọ́n àgàtà fẹ́ ra bẹ́ẹ̀ kò lè tán fún pé ká rà àgàtà fẹ́ ra láìwọ̀n kò tọ́ ká rà kò sì tọ́ ká tà àyàfi pẹ̀lú àwọn májẹ̀mú. ní ìbá lọ sọ́jà wípé wọ́n lé ẹ̀gẹ́ sílẹ̀ wọ́n kó kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n á ní pọ́npọ́n. ẹ̀gẹ́ yìí àwọn fẹ́ tà so àwọn fẹ́ tà láì kò ní gbẹni tí ó rà láyé àti ká kò sí tó mbẹ Isu wọn kó kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọn lọ wà fún títà ni láì àti ká mélòó ni àwọn ọmọ oṣù tó burú kéèyàn rà tòmátì wọn kó kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọn làwọn fẹ́ tà bó ti ṣe wà apẹ̀rẹ̀ mélòó ni àwọn ọmọ yìí tọ́jẹ́ àwọn oṣù níbẹ̀ nìkan kan wọn rà bó ti ṣe wà oṣù tó burú mbẹ ṣùgbọ́n o kárajà láìwọ̀n kárajà láì fi kóńgó wọn kárajà láì gbé lórí òṣùwọ̀n ńṣe ni ọ̀tọ̀ pẹ̀lú àwọn májẹ̀mú mẹ́wàá alákọ̀ọ́kọ́ onáà ní wípé kí nǹkan tí a fẹ́ rà yẹn wọ́n máa jẹ́ tí wọ́n ti gé tí wọ́n ti sàmì sí wípé kọ́ máa jówó tó bá jẹ́ bí wúrà àbí fàdákà gold and silver a ti mọ̀ pé òun gangan lówó wọ́n sì máa gé náà níge sílẹ̀ àti kọ́bọ̀ etí ìjọba bá ti gé báwọn wọn kàn gbọdọ̀ kó léyìn dálẹ̀ kọ́ wa sọ pé ọ̀fẹ́ rà dókítà ọba àrà bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yóò di rìbá dókítà nàbì sallallahu alaihi wasallam wọ́n ti sọ pé al-dhahabu bil-dhahabi riban. إلا مثلا بمثل ها وها رباني káfi gold káfi ra gold àyàfi kọjá igbe fún mi wọn náà gbà tiẹ̀ kó sùn wọn èyí tá a fẹ́ rà kọ́dọ̀gba pẹ̀lú èyí tá a fẹ́ fi tà á. ìgbà tí wọ́n bá wá ra èyí tí wọ́n kàn gbé kalẹ̀ lásán láì jẹ́ pé ẹ wo òṣùwọ̀n rẹ̀ tó kówó dáa lẹ̀ fún un òsì tàbí ṣùgbọ́n kọ́kọ́ ọ̀kan pọ̀ jù kan lọ. tẹ̀bá sì ń ṣe èméjì pé wọ́n lè má pọ̀ jura wọn lọ wọ́n lè pọ̀ jura wọn lọ aṣọ ike nínú rìbá òfin kan wà mẹ́tò ní aṣọ́kò fèsì ẹ̀ẹ́dẹ́tì kàtàkùkìhà iyèméjì nípa pé ṣé wọ́n jura wọn àbí wọ́n jura wọn lọ lọ́dà bí ìgbà tó ti dájú pé wọ́n jura wọn lọ. torí rẹ̀ alákọ̀ọ́kọ́ nù. bákan náà kí n ta fẹ́ rà tá a sì fẹ́ tà fúnra ẹni yìí báyìí kọ́ jẹ́ ohun tí wọ́n máa wọ̀n ohun tí wọ́n máa fi kóńgò wọ̀n àbí ohun tó ṣe kí wọ́n máa gbé lórí òṣùwọ̀n ọ̀hún yóò ẹ̀d àbíkọ́jà tí wọ́n máa kà láti máa ojú a máa fi kóńgò wọn bíi gàrí bíi èrè bíi àgbàdo bíi ìrẹsì bíi alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú a sì máa ń gbé lórí òṣùwọ̀n bíi ẹran a máa gbé ẹran lórí òṣùwọ̀n láti máa bó ti ṣe wúwo sí. jẹ́tílẹ̀ báyìí wa àwọn nǹkan wọ̀nyẹn tó ṣe pé wọ́n máa fi kóńgò wọn àbí wọ́n máa gbé lórí òṣùwọ̀n kọjá pé irú wọn la fẹ́ rà ọ̀hún àìt wọn kì í fi kóńgò wọn wọn kì í gbé lórí òṣùwọ̀n ṣùgbọ́n kíkà ni wọ́n máa ń kà gẹ́gẹ́ bí iṣu gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ kíkà ni wọ́n máa ń kẹlẹ́yìn tó bá ń ṣe pé irú rẹ̀ ló fẹ́ rà tó ṣe pé ńlọ fẹ́ rà láì jẹ́ pé wọ́n fi kóńgò wọn tó bá gbé wú wọn wọ́n máa fi kóńgò wọn láì jẹ́ pé wọ́n gbé lórí òṣùwọ̀n tó bá gbé lórí òṣùwọ̀n wọ́n máa gbé láì jẹ́ pé wọ́n kà á ní ẹni èjì tó bá ṣe pé kíkà ni wọ́n máa kà á. سوى الدنانير والدراهم ما كان مسكوكا yàtọ̀ sí wúrà àti fàdákà o ẹ gbọ́dọ̀ rà láìwọ̀n o owó gold owó fàdákà ẹ gbọ́dọ̀ rà ẹ gbọ́dọ̀ tà láìwọ̀n mádámà màsíkóká lópin ìgbà tí ọba ti wà ní gígé tó ti wà fún níná wọ́n ti gé náírà kọ̀ọ̀kan wọ́n ti gé lọ́gọ́ ọgọ́rùn-ún náírà wọ́n ti gé lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún náírà ṣe eléyìí ẹ gbọ́dọ̀ ra láì wọ̀n nítorí pé eléyìí gold lọ́fẹ́ rà wọ́n sì tún ti gé e. sọ́nà ti gé e, èèwọ̀ ní káàrà láì jẹ́ pé àwọn ní wíwọ̀n nítorí tí a bá ṣe bẹ́ẹ̀ ó ti di bay'ul mukhatarati wal qimar ó ti di ọjà tààrà tó kún fún ìṣújú àti ewu tẹ́tẹ́sì tẹ́tẹ́n gbèjè nsàwó ẹ̀ ó lè pè mí bàbá lọ kà ó lè pè mí tẹ́wọ̀n kí tẹ́tẹ́nù gbèjè nsàwó ẹ̀ ó ṣeé kó pè mí tẹ́tẹ́nù Islam ọ̀farama. bákan náà afaani wa amma niqaru zahabi ṣùgbọ́n tó bá ṣe pé níta fẹ́ ra ẹ̀rún gold ni kìí ṣe ta ti gé lówó ẹ̀rún rẹ̀ ni gàárì rẹ̀ wal fidda ẹ̀rún fàdákà ni afaani. فذلك فيهما جائز ẹrúnú gold ẹrúnú فدكا káta ní bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ láì wọ́n eléyìí ò burú. lópin ìgbà tó bá ṣe é pé kìí ṣe bó ti ṣe wà yẹn ni wọ́n máa fi sanwó ọjà ń yẹn ṣe ní gàárì rẹ̀ ni wọ́n máa fi sanwó ọjà àwọn tó wá pé ìlú ti yín gàárì góòlù wọ́n máa fi sanwó ọjà gàárì sílvà ni wọ́n máa fi sanwó ọjà pọ̀tọ́kẹ́ta láì wọ̀n sọ̀rọ̀ kí láì gbà tí wọ́n ná gold and silver kì í ṣe gàárì rẹ̀ ni wọ́n fi ń sanwó ọjà tó ìjọba ó ti sọ dowó ó ti sọ di sílẹ̀sílẹ̀ tó ìgbà tó wà ní sílẹ̀sílẹ̀ o ìgbà náà ni wọ́n máa ná tọ́ba wa wà ń gàrí òun náà wà nípò ọjà táǹtà táǹrà ni àmọ́ tíjọba bá ti dé tí wọ́n ti sọ́dọ̀ owó eléyìí náà tọ́ káta láì jẹ́ pa amòsùnwá rẹ̀ tọ́ba wa ń gàrí lópin ìgbà tó ṣe pé nílùú yín ẹ kì í ná ní gàrí kò sí tó burú pé káta láì wọ̀n àmọ́ tọ́ba kẹ́ ẹ máa ná ní gàrí ó burú pé káta láì kò ṣe kí ni láì kò wọ̀n. يجوز شراء الرقيق والثياب جزافا àmọ́ kò tọ́ o ìdí ká ra ẹrú àbí àwọn aṣọ ká ra àwọn aláìka wọn kò tọ́ ká ra wọn láìka wọn nítorí pé èèyàn làwọn eléyìí tọ́ka ra wọn láìka wọn bẹ́ẹ̀ làwọn aṣọ kọ̀tọ́ ká ra wọn láìka wọn pé wàá la sọ bó sí kọ̀rọ̀kọ̀ ìyẹ̀wò tó ń pè ní gbàǹjo ó lẹ́yìn ṣe mọ iye tó wà nù bọ́ńdù fáwọn ìtọ́ lọ ra bọ́ńdù rẹ̀ wọ́n yóò sì kọ iye tó wà bọ́ńdù sára béèlì rẹ̀. a sì ti mọ̀ pé wàá sọ gbàǹjo yẹn wọ́n bẹ nínú bay'ul gharari wal mukhatara wọ́n bẹ nínú káràkátà tó kún fún ìṣojú kí ló mọ̀ mi a bá ń ń bẹ̀ a máa mi a bá àtàkísà ń bẹ̀ a tòun torí pé ńgbà tí kó owó wò nà ṣe eléyìí ẹ̀bẹ́ yóò lùgárà ní farama. kódà ẹni tó kó sínú ilé ìkẹ́rùpamọ́sí rẹ̀ rẹ́gẹ́dẹ́ kò lè fọwọ́ sọ̀yà pé irú nǹkan báyìí báyìí báyìí nu bẹ́ẹ̀lì wọ̀nyí. ìjọba ní tiẹ̀ bọ́ọ̀nù tọba ṣẹ̀ríà kò fara mọ́. ولا ما يمكن عدده بلا مشقة جزافا bákan náà gbogbo ń tún ṣe é ṣe pé ká rí kà láì ṣe wàhálà tó pọ̀ ọ̀dà pé ká ta ọ̀ ọ̀tọ́ pé ká ta láì kà torí ẹ̀kọ́ tọ́ ká ta sùn láì kà iṣu ṣe é kà kọtọ ká tẹgẹ láìka rọṣẹ ká kò sì tọ́ ká ta potato láìka rọṣẹ ká kí á ní ọṣẹ ká náà rí àgbàdo àgbàdo lẹ́yìn àti àti yọ lára kùkù rẹ̀ tá a lè ka ẹ bá ní ka mílíọ̀nù kan èèyàn gbà fọlọ̀ àbí kéwòn tí ẹ fẹ́ kọ́ ká bàbà. dèrò ìbánikan ẹgbẹ̀rún mẹ́wàá rẹ̀ ni wọ́n gbà fọlọ̀ so túmọ̀ sí kó ṣe é kà ní rọrùn láì ṣe kíni láì kà. padà máńgò tó ṣe é kà ṣe é kà ó ni. àbí wọ́n máa bù ú tà tí wọ́n sọ ní ìsinmi pé wọ́n ní àwọn igi máńgò nípa ọ̀fẹ́ wa ta àwọn máńgò rẹ̀ yẹn tọ́kàtà ni àbókè kó wọ́n máa kó dà sínú apẹ̀rẹ̀ iye apẹ̀rẹ̀ tí wọ́n bá kó sẹ́wọ̀n kí náà èsì kí wọ́n kà èsì kí wọ́n kà torí rẹ̀ ńgbà tó ṣe é ka yẹn kọ̀tọ́kàtà láìka. Like kọ̀tọ́kàtà láìka. àwọn nǹkan tó bá ti ṣe kà á kà ìjọba ṣe kà ńkọ́ àfìsílẹ̀ a lè ta òun láìka. ومن باع نخلا قد أبرت فثمرها للبائع إلا أن يشترطه المبتاع ẹnikẹ́ni tó bá fi lè ta dẹ̀bínú tó ṣe é pé ìgbéyàwó ti ṣẹlẹ̀ láàrin akọ àti abo rẹ̀ akọ rẹ̀ àti fi sọkọ fábo rẹ̀ abo ló sì máa ń ṣèso akọ dẹ̀bínú kì í ṣèso. àti wá ṣe ìgbéyàwó láàrin ọkọ akọ àtabo ti dẹ̀bínú yẹn abo yẹn ọkọ ti yọjú sí o ti rí sí tí wọ́n hàn pé insha allah yóò ṣèso èso rẹ̀ yóò jẹ tẹnitọ́ ta ni o yóò ṣe tẹnitọ́ rà ata yẹn. lẹ́yìn gbàgbà ti so igi láàrin akọ àtàkù tani tani ó lè so rẹ̀ tó so bá yọ ẹni tó tà tá a bá wá tà á kátó di pa so igi láàrin akọ àtàkù ńkọ́ tani ó lè so rẹ̀ à ẹni tó wá gbìyànjú bí ó sì so igi láàrin wọn ṣùgbọ́n ní báyìí ẹni tó tà ó ti so igi láàrin wọn tẹni tó rà kóhun tó wá rà. ajẹ́ pé ẹni tó tà ó jèrè wàhálà rẹ̀ tó ti ṣe síwájú kó tó di pọ́tà oní ó ní èso dàbí nù. àyàfi tẹ́ni tí ọ̀rọ̀ bá ṣe májàmú pé tó ń ti pé mo lẹ́yìn ìgbà tí ìgbéyàwó ti wáyé láàrin akọ atabo rẹ̀ èmi ni mo fẹ́ ní èso rẹ̀ tẹ́ni tó sì tà náà sì gbà eléyìí kò burú. àmọ́ tí wọ́n bá ti so igi yẹn ẹni tó rà á ni ó lè so rẹ̀ nígbà tó náà bá so igi fún wa. tán وكذلك غيرها من الثمار bẹ́ẹ̀ náà làwọn èso sí inú gbogbo lẹ́yìn tá igi fún akọ àtàbọ̀ wọn ẹni tó ta ló ní èso yẹn igi lọ́ta ọ igi igi tó léso lọ́ta èso ò tí ì yọjú kíra ti sọ tẹ́lẹ̀ pé ọ gbọ́dọ̀ ta èso igi kan kó tó di pé ọpọ́n ṣùgbọ́n nísìnyí igi ló ta ṣùgbọ́n ìgbéyàwó ti wáyé láàrin akọ àtàbọ̀ ètò túmọ̀ sí pé láìpẹ́ láì jìnnà á kọ́ bẹ̀rẹ̀ sí ṣèṣù ẹni tí ó lè so yẹn lẹni tó tà àyàfi tẹni tó rà bá ṣe májàmú pé mi mọ fẹ́ ni èso yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo igi yòókù wal ìbáàrù at-tadhkir ìbáàrù tí wọ́n yẹn òun náà ni kakọ orí sábò kakọ igi kórí sábò kakọ igi <coughs> tọ́ba rí sábò igi ìgbà náà labogi ó tó ṣèṣò tọ lẹ́yìn eléyìí nítorí wọ́n ń ṣàlàyé fún wa ní ìsìnágbé ní ibar láti ayédáyé ni làwọn tí wọ́n ń gbingi dàbínù ni wọ́n ti máa ń ṣe ìsoyìgì láàrin akọ àtabo igi dẹ̀bínú gẹ́gẹ́ bí àwa náà ní sí láwùjọ wa àwa náà mọ igi ọ̀pẹ ìjọba jákọ yàtọ̀ sí igi ọ̀pẹ tọba jẹ àbí igi ìbẹ́pẹ tọba jákọ yàtọ̀ sí igi ìbẹ́pẹ tọjàbò igi ìbẹ́pẹ tọjàkọ yọkà máa dàgbà sónà ni yọkà máa dàgbà sónà bá yọ kíníkan tọba rò pé ìbẹ́pẹ lọ yọ lọ́kàn dàbí òdòdó ń bọ̀ báyìí ó tutù ká kò ní í di ìbẹ́pẹ láéláé èyí tó sì jẹ́ abo wàá rí i pé kò ní pẹ́ kò ní jìnnà tí bá ti ń wù yóò ti máa yọ yóò ti máa so èso pẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ní kí dẹ̀bínú tẹ́ rí yẹn àwọn kan àtọ́jú akọ akọ àwọn ò ní so èso láéláé ṣùgbọ́n nǹkan kan máa ń jáde lára àwọn tó máa ń dàbí ẹfun nǹkan tó dàbí ẹfun yẹn òun ni wọ́n á máa fi sọkọ́ fún abogi dàbínù so ó ṣeé ṣe pẹ́pẹ́ pé èèyàn ni ó ṣe ó sì ṣeé ṣe kọ́lọ́hún mu kọ́ wáyé gbara atẹ́gùn àbí gbara àwọn ẹyẹ tí ń torí igi kan bọ́ sórí igi kan fèrèlé yẹn wọ́n á gbé ẹfun tó bá gbé yẹn ni wọ́n yọ ọ ẹ̀fun tó yọ lára akọ yẹn wọ́n lọ gbọ́n sí òkè aboyún tọ́ba ti gbọ́n sí inṣàlá kò ní pẹ́ kò ní jìnnà abogidẹ bí wọn bẹ̀rẹ̀ sí ní sèso wọ́n ti pátẹ́kùn náà bá ní gbé ẹ̀fun kọlu abogidẹ bínú òun náà bẹ̀rẹ̀ sí sèso bẹ́ẹ̀ tó wọ́n yẹ ló gbé nínú ẹ̀fun yẹn ló tún lọ bà lórí abogidẹ bínú òun náà bẹ̀rẹ̀ sí ní sèso eléyìí la anabi wa sallallahu alayhi wa sallam ló ń kọjá lọ lọ́jọ́ kan lórí táwọn sàábé ń ṣe ní Madina tó wọ́n rí i pé wọ́n ń gun kí wọ́n mú kíní kan fún wọ́n ń gbé sọ̀kalẹ̀ wọ́n tún gun kí míì wọ́n ń gbọ́n sí èyí ti jẹ́ wọ́n ní a à ń ṣe ìdí láàrin akọ àtàbó gidẹ bínú ni anabi ni kíni kátàkátà ẹ sọ̀kalẹ̀ jáde tó anabi ni èyí kọ̀rọ̀ sànàbí lẹ́nu ẹni bá sọ̀ka àwọn sàbẹ̀ yẹn bá sọ̀kalẹ̀ wọ́n àti sọ̀kalẹ̀ ó tó àsìkò àti kéré oko dẹ̀bí nù gbogbo dẹ̀bí nù wá jáde ní kókòkó gbogbo aláwọ̀ ewé kò tí ẹ̀ sí jẹ kò dùn lẹ́nu ó so kése pé kò so àmọ́ kọjọ dẹ̀bí nù ta màmá wọ́n á mú sáǹpù rẹ̀ wá fún anabi sallallahu alaihi wasallam pé tọ́ alhamdulilayi o èso ti so lọ́dún yìí o anika wa fi bó ti ṣe so hàn yín ni anamí ni kí ló ṣe dàbí nu yín torí torí bó ṣe lóun ó rí lọ́dún yìí aa wọ́n ní wà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá rántí níjọ́ sísá ń ṣe ìgbéyàwó láàrin akọ àtabo ẹni kí ni èyí tá à ń ṣe òun kí kálukọ́ sọ́kálẹ̀ àìsí bá a ṣe máa ṣe òun lójú orí bó ṣe rí yìí anábìrin ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tó bá rí bẹ́ẹ̀ antum a'lamu bi umuri dunyakum minni ẹ̀yin lẹ́ máa ju nípa ọ̀rọ̀ gbèsè ayé yín jù mí lọ subhanallah eléyìí wá di qa'ida ó di òfin pé gbogbo ń tọ́jú má gbèsè ayé ẹ̀yin lẹ́yìn máa parẹ́ jù mí lọ. ìwé ìlàsí sọ pé náà hadith Mu'adh ibn Jabal radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ń gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn wá ní atadri ya Mu'adh atadri ma haqqullahi 'ala al-'ibad wa ma haqqu al-'ibadi 'ala Allah qultu Allahu wa rasuluhu a'lam sáwọn máa kí ni ẹ̀tọ́ Ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá ìsì ni ẹ̀tọ́ àwọn èèyàn lórí Ọlọ́run tọ́lọ́ ń dì í dì fún wọn lórí ara rẹ̀ fúnra ara rẹ̀ láì jẹ́ pé nìkan lọ́ọ́ làbọ̀ lọ́run lórí pé dandan Ọlọ́run gbọ́dọ̀ sí kékeré Onye ní mo sọ pọ́lọ́ dá lò ètò ló ń bí ni pé ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ ló mà ṣe béèrè nípa rẹ̀ lọ́dọ̀ Mu'adh ọ̀rọ̀ nípa ẹ̀sìn gbàtí Mu'adh ọ̀ma ọlọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ lọ́mà bẹ́ẹ̀ náà lẹ́yìn náà máa sọ tọ́ba <clears throat> ẹ̀kẹ́ ń bẹ láyé nípa ẹ̀sìn lẹ́yìn obama àmọ̀ ẹ sọ pé Allahu wa rasuluhu a'lam torí pé ànábì ń láyé àmọ́ lẹ́yìn ìgbà tánábì sallallahu alaihi wasallam kú ńṣe láàmà sọ yìí a sì ní ọ̀nà kẹta tá a fi lè lọ bí léèrè lẹ́yìn ikú rẹ̀ nù sàárè yàtọ̀ sẹ́ni tó lánàá bí òkú pàrọ̀ bí sì tún sẹ̀mí báyìí a mọ̀ pé oníkálukú nínú ẹni tó ti kú nínú sàárì wọn wọ́n ń sẹ̀mí ṣùgbọ́n kì í ṣe irú sẹ̀mí òkè pẹ̀ ìsẹ̀mí ìsàlẹ̀ lẹ́ni wọ́n ń pè ní hayatun barzakhiya ìsẹ̀mí ti sàárì èyí tó jẹ́ ẹ̀yìn wọ́n ti pè é tí ń bẹ lágbede méjì ayé àti ọ̀run nínú ìsẹ̀mí barzakhiya tó a máa pé ìsẹ̀mí ti sàárè kì í ṣe bí ìsẹ̀mí òkè pẹ̀ torí pé wọ́n á pé anabi sallallahu alaihi wasallam ọba kú ni wọn ọba ti lọ sí sísè tẹ́sí sí àmì kó ti kú ni ìdí ni ló fi jẹ́ pé tọ́ba lọ gbé sí láàyè ajẹ́ pé kà níyàn anabi sallallahu alaihi wasallam tọ́ torí ẹ̀ ní ìsìn tó bá bí ọlẹ́rìn kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó ọba àmà ọ̀ sọ pé kí ni Allahu a'lam. lójú ayé ànábì sallallahu alaihi wasallam tó bá bí yàn léèrè nípa pé pé tí arábìpáànù yìí kan léyìí ṣe ó súnmọ́ kí yọ padà dóògùn kọ́ máa jòǹjọ́ kan wọ́n bí wọn bàbá káfíńtà léèrè wọ́n lè dáhùn based on your experience òṣùgbọ́n wọn tán bí ọmọ kankan pa káfíńtìrì wọ́n wá sọ pé kí ni Allahu a'lam ọlọ́lọ́mà káfíńtà náà kọ̀ máa ń tọ́pa mọ́ ó lè jò ó lè má jò àìmọ̀ irú rẹ̀ tí ń jò àìmọ̀ irú rẹ̀ tí ó jò Allahu a'lam ọ̀bọ̀dọ̀ sọ pé Allahu wa rasuluhu a'lam torí pé anabi wà láyé kí lànà bí fẹ́ẹ́ fi sẹ́ páànù sí wọ́n ń wọn ò kalé. ẹ̀ẹ́n ìgbà tí mọ́tò rẹ̀ takú wọn á ń bi ọ léèrè pé àbí ni ọ̀rọ̀ ń dànù àbí ìwọ́n ti pé ni ilé òṣìṣẹ́ ni àbí ìjẹ́pọ̀ ni ìdọ̀tí fẹ́ sí ni wọn ni Allahu wa rasuluhu alam ọ̀dà púpọ̀ gbádùn Allahu máa ń pàṣẹ mẹ́kò ni ti kú tó wà láyé máa ń pàṣẹ mẹ́kò àbẹ̀wò sọ tọ́ eléyìí jẹ́ báwọn bàtà sọ pé ẹ̀yin lẹ́ mà jù nípa ọ̀rọ̀ gbèsè ayé yín jù mí lọ. eléyìí ò túmọ̀ sí pé ká máa wá sọ̀sọ̀ kú sọ ká máa wí ìkú ìgbésí tó bá nàbí sọ pé antum a'lamu bi umuri á àwọn ń pa àwọn ṣéwù ṣéwù àwọn tó ti kú nù sàárè àwọn bí wọ́n ṣàtẹ̀kùn síwájú ọlọ́run torí pé ànábì ti sọ pé antum a'lamu bi umuri dunyakum minni ẹ̀yin lẹ́yìn máa ń pọ̀ ọ̀rọ̀ gbèsè ayé yín jù mí lọ ọ̀gbádùn nìyẹn torí gbogbo nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni torí ẹ̀ ẹni tó ṣe kéńṣe mòlúdì bídíà ló ń ṣe ọ̀ lẹ́rìí kankan títí tádìí ẹ̀rẹ́ tó fi wo olè rẹ́rìí mu wa ẹni sọ ọdún ìjírá kí ni ṣe bídíà rẹ̀ kò sẹ́rí kankan tó lè rí mu wá fún un ẹni tí ń pẹ́ ẹni tó wà nù sàárè ńkọ́ ṣírùkù ní ṣe kò sẹ́rí kankan tó lè rí mu wá fún un títí dáàdi ẹ̀rẹ́ tí ò fi hu eyín gbogbo eléyìí ó ti wà obvious ó clear kò sí kankan kátẹ́nìkan fẹ́ fi parọ́ mbẹ́ o hmm. ẹnìkan ọdẹ ewu rẹ̀ ń wọlé onítorí òun ló ń mọ ibi tó máa wọ̀ ọ́n máa àwọn tó ń bá a ṣe anabi sọ pé antum a'lamu bi umuri dunya irọ́ lọ pa nítorí o ṣe yẹn inú náà ló ti gbẹ̀sẹ̀ ó ti wà very clear anabi sallallahu alaihi wasallam ti ní ṣòkòtò ẹ̀wù agbádá ni anything tọ́ba ti tayọ kókó sẹ́ńkọ́ inú náà ni o lè excuse kankan bẹ́ẹ̀ o. ẹnjọ́ kọ́ mọ́sálásí náà lọ́ọ́ gbé gbogbo fọ́tò àwọn ṣòwò oríṣiríṣi sínú ẹ̀ tí wọ́n tún wá lọ hàn kéwò sára ògiri bóyá alukurani ni bóyá kọ alìjẹnu ni bóyá kọ àwọn kìnnì kan ó ní à ń tún alẹ́mù bóyá òmòrì dùnìyà kún mi rárá àṣìṣe ló ṣe kọ́dà tó ṣe ẹnu àmì gbẹ̀ǹdà òkèèyàmà ni. wọ́n máa ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ wọ́n tún máa fi ṣe fáàrí. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ́. bó ti ṣe wá lè súnmọ́ tí nǹkan tá à sọ yóò fi yé wa dáadáa. oníkẹ́tà wa ogi mango ẹ rí i pé ka nǹkan osu oṣù kan sẹ́yìn mango mi oṣù méjì sẹ́yìn ẹ rí i pé orí rẹ̀ ọ́ dání kí o sì lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yìn ìgbà yẹn pọ́ńgò yẹn ó sí ní ní bí òdòdó bí òdòdó àmì kó ti fẹ́ bẹ̀rẹ̀ sí so ti dé tẹ́lá fi lè tagi mọ́ngò yín gbà náà ẹni tó ta ló lè so rẹ̀ tó bá so àyàfi tẹ́ni tó rà bá sọ yìí pé tó bá padà so èmi ni màá ni sẹ́yìn náà sì gbà fún tó lè ti ṣe jẹ́ mbẹ́. wọ ìbáru zara yìí tó bá jẹ́ pé irúgbìn lẹ́ kìí ṣe gi ìgbà wo la mọ̀ wípé òun náà wọ́n ti àbí akọ rẹ̀ ti rí abo rẹ̀ ìgbà wo la mọ̀ bẹ́ẹ̀ khurujuhu minal ard ní kété tí irúgbìn yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní yọrí láti inú lẹ̀ tẹ́ ẹ bá tà ń gbà yẹn ẹni tó ta ló ní èso yẹn nígbà tó bá so òun ló ní èrè oko yẹn nígbà tó bá kù ilé ìjẹba àwọn àmọ́tẹ́ ẹ bá tà kótó di pé nǹkan kan yọjú rárá ẹni tó rà náà ló ní. èèyàn wá lẹ́yìn tà èèyàn tó ẹ ta yẹn owó ń bẹ lára rẹ̀ nígbà tí wọ́n fi ta owó ń bẹ lápò rẹ̀ nígbà wọ́n fi ta ẹsìn màkótó bá ń bẹ lápò ẹrú kì í ṣe tiẹ̀ wọ́n kàn fi síbẹ̀ fún díẹ̀ ni nítorí pé al-abdu mamlukun li ghayrihi wa ma malak ẹrú àtòun àti ntòní tẹnìkan ni wọn. tàbá wa bówó lápò ẹrú àbówó lápò ẹni tó ní àbá lápò ẹni tó ní torí ẹni tó lọ́rùn rẹ̀ ló lówó àpò rẹ̀ ẹni tó lọ́rùn rẹ̀ ló lówó àpò rẹ̀ ṣùgbọ́n àwọn ẹrú kan wà tó ṣe pé wọ́n lè lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ní owó kan gẹ́gẹ́ bí ẹrú tí ọ̀gá rẹ̀ ti kọ̀wé fún wípé wàá san iye báyìí tó bá sì fi lè sanwó yun o ti rárá rẹ̀ padà à ń pè léyìn ní almukatab ẹrú tó ti kọ ìwé pẹ̀lú ọ̀gá rẹ̀ kí máa san one million níjọ́ tí wọ́n bá ti lè san one million fún yín mọ́ rárá mi padà mọ́ rò mí nírà mí nu bẹ́ẹ̀ ni ọ̀gá rẹ̀ wá gbọ́dọ̀ fílẹ̀ ní sùpàmà lọ ṣiṣẹ́ torí kó fẹ́ rárá rẹ̀ padà wọ́n fún láǹfààní kó náà máa dówó ní torí kó ti fẹ́ rárá rẹ̀ padà torí tí ọba láǹfààní àti ṣiṣẹ́ máa wówó kí ni ọba fi máa sanwó rírà tí ọ̀rọ̀ rẹ̀ padà. ní ń ṣiṣẹ́ àbí ń ṣe káràkátà ń sanwó yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí pé ń san lọ́wọ́ à wọ́n á lọ́gá bá ronú pé wọ́n tà á. nítorí pé al-mukatabu abdun ma baqiya alayhi dirham ẹni tó kọ̀wé pẹ̀lú ọ̀gá rẹ̀ yẹn kó ń fẹ́ ra ara wọn padà ẹrú náà ní ọmọ ẹjẹ kọ́lá kó ṣe kókó náírà kan lórí rẹ̀ tí ọ̀sán tí ó fi dòmìnira ọ̀gá àmàtúrò nípò wọn tà owó tí wọ́n bá lápò nígbà tí ń ta ti gbà pé náà máa ṣiṣẹ́ kọ́ máa ṣe kínní ẹni tọ́ta ló ní ẹni tọ́ta ló ní àyàfi kẹ́ni tó rà sọ pé rárá o gbogbo a bá bá lára mí náà mo ní o kẹ́ni tó sì tà gbà owó ó ní wọ́n ń pè ní ó ń lẹ́rú tó ṣe pé èèyàn méjì mẹ́ta ló ní lápèjúwe èèyàn kan tí ó jọ lẹ́rú yẹn pẹ̀lẹ́ nìkejì wọ́n á sọ pé tọ̀ ìdá tóun tóun ní lára ẹrú yìí tí ń ṣèdajì rẹ̀ torí pé ńgbà tí wọ́n á rà owó tí wọ́n fi rà á gbọgba ayé pé wọ́n ní ìdajì ẹlòmíín náà ní ìdajì tọ̀ wọ́n á sọ pé ìdajì tóun lára ẹrú yẹn ó ti sọ́dọ̀ òmìnira torí ọlọ́run ẹnì kejì ní à ah, rárá o mi ò lè sọ́dọ̀ mi nira mi ò lówó. ẹrú yẹn yóò máa wá ṣiṣẹ́ yóò máa ní ìdajì tó bá rí pẹ̀lú ìdajì ara rẹ̀ tọ́jú mi nira. tó bá ṣiṣẹ́ ẹgbẹ̀rún márùn-ún ẹgbẹ̀rún méjì àbọ̀ jẹ tiẹ̀ méjì àbọ̀ jẹ tó lówó rẹ̀ tí ò tí ì tú tiẹ̀. eléyìí wọ́n ń pè ní al-abdu al ẹrú tó ṣe pápá kan nínú rẹ̀ lómìnira èkejì rẹ̀ ńkọ́ ẹrú Na sábà tàbí eléyìí náà ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ kan máa ní ọ̀gá yẹn tó wá tàdájì rẹ̀ fẹ́lómi ìdajì tó tiẹ̀ ó tún ta fẹ́lómi à ìyàlẹ́ lẹ́yìn. torí ẹ̀sùn náà nàbì sallallahu alaihi wasallam sí wa lójú kòkòrò ipò tí èèyàn méjì bá jọ ní ẹrú kẹ́nìkan bá ti lè fi tiẹ̀ lẹ̀ kẹ́nìkejì náà torí tọ́lọ̀ kò fi tiẹ̀ tí wọ́n á bówó lápò rẹ̀ nítorí pé ìdajì rẹ̀ ó lè fi lówó owó tí wọ́n á bá lápò rẹ̀ ó títa ní ọ̀jẹ̀ tẹni tọ́ta àyàfi kí ẹni tọrọ ń ṣe májẹ̀mú rẹ̀ gbà náà ni ó tó jẹ́ tiẹ̀. eléyìí jẹ́ ibi tá a dùn oṣù lónìí nípa pé al-Islam huwa al kullu al-'adl islam òní ìṣèdọ́gba gbogbo ìṣèdọ́gba kò sábòsí nínú òfin ọlọ́ òfin ọlọ́wọ́n bá a'ta kulli dhi haqqin haqqah ó fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ èsì àti lówó lọ́jà nínú òfin ọlọ́ àti ṣàfọ̀mọ́ owó tá a bá ní ọ̀nà owó lágbàá ní eléyìí lọ́jà jù nínú òfin ọlọ́ ìdí ni wípé lábẹ́ òfin ọlọ́run àwa ti mọ̀ pé gbogbo ń tá a bá ní gbogbo ń tá a rí kójọ ọlọ́run kò bí wa léèrè nípa ọ̀nà tá a gbà kójọ ọ̀nà wo la ná gbà. ìdí ni ìjọba jẹ́ pé àwọn ẹni ọlọ́run àwọn máa ń ronú púpọ̀ nípa owó ọ̀nà wo lọ́gbà dọ́dọ̀ àwọn ọ̀nà wo lọ́gbà dọ́dọ̀ àwọn. yíkà sí pé àwọn náà máa bá wọn dásà bí ètò ọmọ Yorùbá máa dá bí àtòwó olówó àtòwó ẹni o ọlọ́run sáà máa ti fìkan wọn wà kódà kó ṣe pé èrò wọn lórí rẹ̀ èrò tó dáa ni báwọn bá kọ́wọ́ bowó olówó lábẹ́ òfin ọlọ́run láì gba yọ̀ǹda rẹ̀ aburú ńlá ló ṣe aburú ńlá ló ṣe àyìnbáyé owó olówó tá a kọ́wọ́ bọ̀ èrò pa rówó mi ìdí tá rówó mi ìdí ńkọ́ tá a wá fira wa sí wọ fàfà bò àti ẹ̀tẹ́ nígbà tá a ní rẹ ní gbèjà wa kéèyàn máa ronú nípa owó gbólá agbárí wọ́n sì máa bá wọn dásà èyí tọ́pọ̀lọpọ̀ máa ń dá ẹni ká máa wá halal aráàmù gan ra wọn sani ẹtún wá ní káwọn máa wá halal àláàlù tó yẹ kó ti fẹ́ẹ̀ tátá wọ́n bá wọn dá sàkàsà ó wá nínú ìtàn ìgbésí ayé àwọn sẹ́lẹ̀fù sọ̀ọ̀lẹ̀ wọ́n ní àwọn obìnrin àwọn sàábé wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pé ńgbà táwọn kan bá fẹ́ máa jáde lọ bí tí wọ́n ti ń lọ wá ìjẹ àti mú bọ̀ wá fáwọn ìyàwó wọn àwọn ìyàwó yẹn máa ń di àwọn ọkọ wọn mú àá lè ṣe sùúrù fẹ́bi a lè ṣe sùúrù fún gbẹ ṣùgbọ́n àláyà ṣe sùúrù fún ìyà jahanna ẹ̀rí dájú pé gbogbo ń tẹ́ mọ́ wálé fún wa ń kọ́ ọ̀nà halal lẹ́tìrì subhanallah obìnrin tó bá lè sọ̀rọ̀ eléyìí fọ́kọ obìnrin rẹ̀ nìyẹn o obìnrin rẹ̀ nìyẹn yàtọ̀ sáwọn obìnrin òfò lẹ́gbẹ́ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan wọn bá àjálù mú wa bá àlọ́ wọn lójú gbé káwa sá ti máa gbádùn kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí àwọn ọkùnrin ń dá látàrí owó yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí wọ́n ti ra wọn bọ̀ wàhálà ẹlòmíì ọ̀sà déédéé lọ dáràn ìyàwó ló ti débẹ̀ ìyàwó ló ti débẹ̀ kábẹ́rù ọlọ́run gbogbo owó tá a bá ti rí gbọ̀nà ẹ̀tọ́ ṣe là ń kàn dá wàhálà àjọ fúnra wa èèyàn ń dáràn àjọ fúnra rẹ̀ ni wọn ò sì ní fún ara rẹ̀ dáràn àjọ fúnra ara rẹ̀ kọ́mọ́ bá wàhálà pàdé wájú ọlọ́jọ́ bí dàrúkìyà torí ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run owó ilé ayé ayé la fi sílẹ̀ sí owó ilé ayé ayé la fi sílẹ̀ sí ibi tó tún á sí ni pé. tó bá tiẹ̀ jẹ́ haram náà nìyẹn gbà fi kówó jọ téèyàn bá múlú owó bẹ́ẹ̀ tó bá fi ṣètò ọlọ́run ọlọ́run nígbà torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba àfi ká gbìyànjú láti rí wípé àwa owó gbọ́nà tó dáa ká owó gbọ́nà tó dáa. nítorí ètò àbáwá gbọ́nà tó dáa fún làlùbáríkà máa ń pọ̀ lára rẹ̀ ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ lórí àti lè máa bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ó sì wá lẹ́nu tí wọ́n máa sojú kòkòrò àti wá halal tó lè jìnnà sí haram kó ràn wá lọ́wọ́ lórí ara wa kó gbé wa jẹ́rí àwọn afẹ́kùfẹ́ ọkàn wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. mẹ́ta ní ìdájọ́ ẹgbẹ́ ìgbà ìlú mi ẹgbẹ́ ìgbà tí yẹn jẹ́ àmà rẹ̀ dídàmbà rẹ̀ tó kẹ́kẹ́ ọ̀kú ten thousand jíṣẹ́ ní wọ́n á pín tẹ̀yìn sí mẹ́ta. Thank you.

àwọn kó dà ṣùgbọ́n ẹran yẹn kò tún tá ní ẹgbẹ̀rún mẹ́wàá lọ ọlọ́run abáyín ṣe ẹ̀yìn lè tà ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ẹ sì ti mọ̀ ike kò tún a lè lọ ẹ wá márùn-ún pamọ́ ẹ wá pín mẹ́wàá pé ìdá kan nínú mẹ́ta tiẹ̀ ní mẹ́wàá láta wọ́n ní esi pé àwọn ti ṣe jàǹbá bẹ́ẹ̀ ni ẹ ti ṣe ẹ ti ṣe jàǹbá torí pé tẹ́ ẹ ta kọ́ lẹ kó jíṣẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lẹ ta ẹ fóònù márùn tiẹ̀ lẹ́yìn ọmọ kú mẹ́wàá lọ mẹ́wàá náà pọ̀ mẹ́wàá náà pọ̀ eléyìí ti ṣe sísìn ẹ̀yin ò ṣe gbàtọ́ dọbẹ̀ tán ẹ̀yin yọ abọ́ ṣùgbọ́n tó bá ń pè béèrè tẹ́ ẹ ṣe ó ní pé ṣé bàtà ń fún yàn lẹ́ran sùn torí rẹ̀ sì ń já sí ìdákanu mẹ́ta yìí tá a bá ta ọ̀ tó dáa bí ọ̀dà eléyìí lábẹ́ òfin ọlọ́nkọ̀dá ọ̀ ìṣújú wà ń bẹ̀ẹ́. wípé ó lè lọ́ mọ̀ tó padà ta ọmọ ó lè pọ̀ ó lè kéré tọ́lá sì lọ́ mọ ẹgbẹ̀rún mẹ́ta wá pé iye tá a tà nù ẹgbẹ̀rún kan tiẹ̀ nù yéé ṣe gbogbo ìgbà lọ́sọ̀ pé tiẹ̀ nì tí ò ní fa wàhálà ó lè jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta lọ ta dúró ẹran ẹran tí èsè tiẹ̀ òun náà tún máa pèsè iye tẹ̀ tà nù tí èsè pẹ́ ń parọ́ ohun tó ti yẹ ni pé kẹ́ fún lówó sẹ́rẹ̀ ẹjọ́ sọ kó clear ibà ilẹ̀ máa gbà lóṣooṣù bí oṣù báyìí inṣàlá lẹ́ran mi ó sì ṣe ti máa wà mú wà very clear ju wípé ẹ máa bá tà lákàánú mẹ́ta wọn àbí ẹni tó ní àwọn ń gbin ko náà bá fẹ́ kéré oko ìdákanu mẹ́ta ẹni tó bá wọn kéré oko kò tó bá wọn ká tó bá wọn waṣu tó bá hàn sí gbogbo ẹ̀ ẹ̀ àwọn kó dà méjì nu mẹ́ta sọ́dọ̀ àkọ́dá lórí gbogbo àmì yẹn jẹ́ náà ní lọ́nà méjèèjì gbọ̀ngàn alára kò ní tẹ́ ọlọ́run ọmọ kò tọ́ ìbá rẹ̀ polówó àìkan ò lè péré oko rẹ̀ fúnra rẹ̀ wá dúró tó kú òun náà sì ti lè máa sọ ipò sọ́wọ́n tí wọ́n á kónú tó ẹ fún lówó sẹ́rẹ̀ ní kálukú sinmi eléyìí ìjẹba àwọn ẹni tẹ̀ máa ń gbádùúgbò kan ìsopọ̀ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọn máa ń ṣe jálàbí ẹ wá fẹ́ wádìí láti mọ̀ bó ń yẹ̀wò ni wọ́n gbàdé ti gbọ́ pípẹ́ ẹ má ṣe sọ láti lẹ́yìn ń yẹ̀wò ẹ wá dá lọ́gbọ́n ibi tọ̀ ṣé ẹ máa yẹsẹ́ wò tó rò níṣẹ́ kan tó ń fẹ́ kẹ́ bó ń yẹ̀wò lọ́wọ́ á ní rárá o àwọn ìyẹsẹ́ wò dá wọn àbádùá làwọn máa ṣe wọ́n náà ti gẹ́ẹ̀tì ẹ̀ ní irú àwọn eléyìí alákòóbá ṣe sálámù so ló fi dábí ọgbọ́n rẹ̀ fi àdúrà làwọn máa ṣe fẹ́ ó sì láwọn ẹ̀ máa wọ́n kúrú kọ̀ rẹ̀ lé rẹ̀ ní ládùúrà náà tọ́wọ́ ẹ̀kọ́ gbà fóònù náà kò ní jókòó lé o sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni ládùúrà bá gbà fẹ́ni tí ń ṣàdúrà fún gbogbo aráyé títí wọ́n ń gbà ẹ̀ ní balẹ̀ irú náà ọbẹ̀ láwọn project yọ gba pé ká lọ mójútó ká lọ yá ẹsísẹ́ ìdá ẹsísẹ́ ìdá àbò ah, ah, lẹ́sẹ̀ máa mi dáwọ́ báyìí ẹ ìbẹ̀lẹ̀ ẹ̀bà bàbá ẹ̀dàkùn agbádùn àká àdúrà bá ọlọ́ máa ń ṣe tiẹ̀ bí tẹ́bi tèmi dé lọ bá mi yóò sá <laughs> tó bá jẹ́ pé àdúrà tiẹ̀ náà bá gbà sọ̀rọ̀ dájú pé nǹkan mi ti wọ ọbẹ̀ tọ́wọ́ à ń bẹ̀ hmm, ni pé ẹnjọ́ bá ti níṣẹ́ ti mójútó generally tọ́wọ́ dájú pé àṣetọ́nù ó lò ṣetán yóò lò tó bá sàdọ̀ lójú títí dọ́dọ̀ ọlọ́run pé lágbájá yìí ṣe ìyàwó wò ló ní ṣe sọ láti lẹ́yìn ẹ̀ kò burúkú ọmọ ẹ̀ ṣe sọ láti lẹ́yìn ẹni tí o ṣe ìwádìí lọ́dọ̀ rẹ̀ tó lòun yìí ṣe ìyàwó ẹ̀ títí tọ́lọ́run fi mú ọmọ yìí pé ó ń ṣe ìyàwó. wọ́n á ní ẹ ọ̀dà tó bá tó bẹ́ẹ̀ ṣe sọ láti náà lẹ́yìn wọn àwọn máa ń lọ sọ láti lára gan méjì náà méjì ìjọjúmọ́ mẹ́rin sọ láti aago mẹ́rin sọ láti aago méje sọláàtù aago méje ààbọ̀ àmọ́ ibi tí a ti rí gbogbo eléyìí ìgbà tí àkókò sọláàtù wọn tó bá ti tako àkókò sọláàtù lásìkò kan eléyìí ló ní sí lẹ́yìn wọn Thank you wá ní ká fún wọn fún lápẹjù bóyá wọn ní kọlọ wá two thousand naira tó wà ti sọ two thousand naira tó máa lọ ó wá sanwó rẹ̀ tó tó wá wọn ló wá fún fún rẹ̀ tó sì gbà ẹni wọn ló wà mẹ́ta wọn ní tí wọn wá tó àpò rẹ̀ tí wọn bá tó wọn lẹ́yìn rà ní ṣé ó ní sí sì bá rẹ̀ kò nítorí kí ló mú má ti san kí ló mú má ti san òfin sì sọ yìí pé al-mukatabu abidun ma baqiya alayhi dirhamu ẹni tá a jọ kọ̀wé ọ̀rọ̀ ara rẹ̀ padà ẹrú náà ni lókun bàbá wa kú kọ́bọ̀ lórí ẹ̀ lẹ́ntorí ẹ̀ ẹni tó sì lẹ́rú òun ló lẹ́rú ẹni tó lórí rẹ̀ ló lọ́rùn rẹ̀ ó lè tà bó ba ti ṣe fẹ́ ajá ti ṣe jẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n kọ́ ọlẹ́ kíkọ́ kínní tí wọ́n kọ́ ọlẹ́ kíkọ́ kejì obìnrin yẹn wá wà nínú ìdà ìdà ti ń ṣe lọ́wọ́ yẹn kò tí ì parí rẹ̀ o àmọ́ kò tí ì parí sọ pé mara mẹ́ta méjì ló ti lọ́kọ bá kú yóò jogún ọkọ. ẹ̀yìn tó tó kú bá máa bójú wẹ̀yìn gíga dáadáa tó ń fún lówó mi yìí. ó ló ti kọ́ ọ́ lẹ̀ òfin ọlọ́run náà ni kò tí ì parí ìgbà tẹ́ fi kú ni. nítorí pé irú obìnrin bẹ́ẹ̀ yẹn wọ́n ń pè ní arraja'iyya wọ́n ní arraja'iyyatu zawjatun ma damat fil 'idda. obìnrin tá a kọ́ lẹ̀ kíkọ̀ kan àbí kíkọ̀ méjì ìyàwó náà ni lópin ìgbà tí ọba ti parí ìdá nípa pé yóò jogun tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ mbẹ torí ẹ ó lówó ńlá kò kọ sán tá ń mu má sàn tó ti mu má sàn ọ̀hún títí tí bàbá yẹn fi dàrú ipò wọn tà bàbá tà ọ̀sẹ̀ níjẹ́ ọba wí o. gbólóyìn ọ̀mọ́ tó àwọn ará nílé wọn ibi tó lẹ́gbẹ̀ẹ́ sí sí ní ìdíje ìlú ìrọ̀ sí lọ́mọ lọ́mọ owó ìṣèlú lọ́nà tí wọ́n fi ní ríra mọ́. alhamdulillah ìyẹn ń tẹ̀wà wọ́n á lẹ́wà oríṣi méjì kan wà wọ́n olóyin àtòrí milk tẹ̀lé mi ti ronú lọ di wàrà báyìí pé ah, wàrà báwo milk ní jẹ́ wàrà Yorùbá so wọ́n á ní olóyin máa ń lọ ńlẹ̀ kíákíá ṣùgbọ́n oníwàrà ó máa ń falẹ̀ púpọ̀ oníwàrà sì wọ́n ju olóyin lọ ǹjẹ́ èèyàn lè lú ló papọ̀ mọ́ oníwàrà torí kí wọ́n jọra wọn púpọ̀ kéèyàn máa wá tà níta olóyin kó lè bá a lọ́nlẹ̀ tó ń ti wí pé oníwàrà téèyàn lúpọ̀ ọwọ́n ju olóyin lọ. ẹ kí ló fà á táwọn èèyàn fi fẹ́ ra oníwàrà tó wọ́n dání. na ó ti dùn jù kò dùn tó olóyin wọ́n ń torí pé kò dùn tó olóyin ó sì wọ́n ju olóyin lọ kókò <laughs> tọ́kẹ́ lù pọ̀ ti lù ẹ ti ṣe jàǹbá nítorí pé ẹ ta onímílìkì fún wa níta olóyin àwọn àwọn àlọ́ sí jẹ́ wọ́n mọ̀ pé bó lè wà yìí ṣe ń yí padà báyìí a máa dùdú báyìí lọ kí ló ṣèwà tí ń ṣe báyìí àbí tó ìgbẹ̀yìn ayé la wà sọ̀rọ̀ ọmọ wa fi pè ránṣẹ́ pé bẹ́ẹ̀ nìkan lọ́ba ṣe jàǹbá láàrin o ọlọ́run lọ́jọ́ olówó iná lálàáfíà o abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ jàǹbá ni torí jẹ́ eléyìí ẹ má lù pọ̀ torí tá a bá lù pọ̀ fẹ́yìn náà inú ó ṣe pé ẹn tí èèyàn jẹ́ gbà kọ́ mọ́ fi lọ́mọ làkejì rẹ̀ tẹ́lẹ̀ ń jẹ báwọn àbíjẹ́ bá lù pọ̀ tán wá rà tán wá máa sọ fún ọ pé alú olóyin alùpapọ̀ mọ́ mílìkì o kó lè bá a lọ́nlẹ̀ o náà la fẹ́ tà fún yín yó káwọn wá pa wọn rà bẹ́ẹ̀ ìgbà náà lẹ̀sìn jàmbá. Bí wọ́n á lè sọ lọ́wọ́ àṣọ lọ́ni mọ́ni rọ́ṣẹ́ tí wọ́n sọ pé tí ẹ̀ máa ń gbé abúlé kó kan ọlọ́run á bùkún yàn àwọn èèyàn tí wọ́n ń gbé abúlé kó yàn wọ́n fẹ́ràn kó àwọn amutí eégún àwọn amú ọtí burúkutu ẹ̀ẹ́dẹ̀ níka ẹsẹ̀ kẹ̀tẹ́ ẹ̀ẹ́dẹ̀ níka ọtí ká ẹ̀ẹ́ lóríṣiríṣi mukumu ẹgbẹ́ àwọn orúkọ wọn náà ẹ̀ẹ́dẹ̀ níka burúkutu tó ọwọ́ á ní sí èèyàn lè síyẹn lè lọ́ọ́ máa rà níbi táwọn ti ń rà bàtọ́ lọ́n bùkún yàn kí wọ́n ara gbogbo àgbọ̀ títí bá ní ní ọ̀rọ̀ dànù kọ́lẹ́ pé ńgbà táwọn ọ̀mú tí bá débẹ̀ wọ́n bá kó títà aláàjì lágbádá ti wá rà torí táwọn ọmọ sọ mi pé aláàjì lágbádá ti wá ká aláàjì ah, ti wá rọ tí yìí pátí wo ni ń ṣe tí èsì pa àwọn sí wọn á lè fẹ́ ah ó ń kun àgbè ni torí gbogbo ọtí bó ṣe pọ̀ tó ní máa dáa mu èèyàn mélòó wọn lọ yàgbẹ́ ònùdí èèyàn mélòó lọ fẹ́fẹ́ dì fún wọn á sọ pé mọ̀ ń rọ ọ́ dáhùn pé rọ mi rọ yẹn mu ni so lábẹ́ òfin ọlọ́ọ̀ kò tọ́ mùsùlùmí ọ̀ra ọtí kódà kó ṣe pé nítorí àníyàn nítorí pé àlọ́gán ayẹ̀tò làtò bá rẹ̀ lọ́wọ́ sí ìlà lẹ́lọ́wọ́sá ilé ṣùkùmọ̀lọ́gà yáàdì kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ torí pé àníyàn mi dà kí wọ́n á lọ ṣiṣẹ́ tí Islam ọ̀faramá nípa ọlọ́wọ́ kúkú fún mi ládàá ọ̀ ní gbalada ọtí kìí sowó kò tọ́ kí mùsùlùmí fowó rà àìsàn pé inna Allaha idha harrama shay'an harrama thamana gbogbo nǹkan tó lọ́ba ti ṣe léwọ̀ owó rẹ̀ náà kọ́ ìwọ̀ ni torí ẹ máa ra ọtí torí pé ẹ fẹ́ ẹ fẹ́ da ọtí nù káwọn ọ̀mùtí ọmọ bàá rí mu tẹ̀lé sí pọ̀ tẹ̀lé sí pọ̀ náà ni pé kẹ́yìn ọ̀ra kẹ́ẹ̀bẹ̀ wọ́n kùnú ṣe tí wọ́n bá bá ń ṣe kùnú kẹwàá kó yìnyín sí pọ́pọ́ bí àsìkò tó rú mú yẹn gbẹgbẹ bí yẹn bá mú yọ ọmọ wọnyí ni ẹnikẹ́ni tó bá sì fi lè mú ìgò kan yóò tún tọrọ omi kẹwàá ṣe kùnú pọ́pọ́ lóbi pé bí ìyàbá tó ti tọrọ ẹ tó fún un ẹ sáà máa fún lé e tí ó mu tí ó dànù ẹrù tòtí tí kùnú náà bá pàpọ̀ jù ó lè ṣiṣẹ́ burúkú jù ó sì lè ṣiṣẹ́ mu bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀rọ̀ pé tí bá ti pẹ́ tóbi kankan yàtọ̀ sẹ́mu ó náà máa pa wọ́n bí ọtí ni ẹ sì lè ṣe zobo kola kẹ́ ẹ sí pọ́pọ́ kẹ́ ẹ fi yìnyín sí i ẹ fi ṣúgà sí i ọjọ́ pé ẹ̀yin pin fáráàlú pé gbogbo wọn máa gbà ó ti àsìkò tí wọn máa mu tí òun ẹ máa pin fún wa àmọ́ mẹ́jẹ̀mú tí ó jẹ́ orí gbà ni pé ọjọ́ pé èmùtì ẹ̀ńtẹ́ bá ti ká mẹ́jọ ọtí lọ́la kò ní gbà so pẹ̀lú bẹ́ẹ̀ tẹ́ bá tún mu kùkákù àti wọ́n á mu wọ́n ti kẹ̀sọ́ kókó la tán wọ́n á mu kùnú tán gbogbo kálukú tí wọ́n á tún lọlé ẹ̀ tún fún lọ́gọ́rùn-ún méjì méjì àwọn ọlọ́tí wọ́n padà iye sí yín wọ́n sì máa wọ́nà láti lè yín pọ̀ lù bẹ́ẹ̀ jọjọ tà mọ́. kò wá lọ ọ̀rọ̀ tí ẹ̀ ń dànù ọjà ọlọ́tí ń tà kí lọ́ ná wọn jẹ́ pé èèyàn kan ara àníkọ́ tí ó lọ́lẹ̀. tó torí di àwọn gbà pé kí ọmọ ọpẹ kó ṣe islam ṣọ́ọ̀ṣì wọn ti sọ yìí. láti zai tafi a gaban ba ci ke amma da kwa daga wajen ne da zai kula da kwa kuma su na wahala da kwa wani da hajji ba da àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan ìsìnkú náà fún wọn níwọ̀n àti ọkọ̀ ga ìgbàlẹ̀ ìgbà fún ọkọ̀ ìṣẹ́ tuntun yóò lòun ti fẹ́ ṣe eré ìmúlẹ̀ àti ìgbàgbọ́ ìgbà bọ́ ọgbọ́ ọmọ mùsùlùmí oró obìnrin tó fẹ́ fẹ́ obìnrin yìí ọjọ́ lẹ́sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù wọ́n ti wá jọ sọ gbogbo obìnrin yóò ṣe Islam obìnrin sì ti gbà pé òun ṣe Islam ó tilẹ̀ jẹ́ pé a ti ṣàlàyé nígbà tó lọ́n gbà pé kẹ́ ẹ fẹ́ obìnrin àwọn ahlul kitab ọlọ́run sọ ní májẹ̀mú pé kó so islam náà torí tọ́lọ́ ọmọ bá kó so islam na, kò bá ti sí rúkṣọ ńbẹ rúkṣọ náà ní kíkọ́ ọ̀fẹ́ tó tẹ̀sìn rẹ̀ ti ń ṣe yọ̀wọ́ a máa wo dáadáa dáadáa dáadáa wọ́n wà nínú islam dáadáa dáadáa tí wọ́n ń ṣe inshàlá ọ̀yọ́ padà gba islam ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ fẹ́ tí wọ́n máa sọ pé àfikún ṣe islam kó ṣe islam irú wọn ni wọ́n máa ń padà di tí wọ́n tún padà sí díẹ̀ sí wọn torí pé ìwọ lọ conditionalize ẹ̀ fún àmọ́ tí wọ́n bá fi sílẹ̀ tó rí dáadáa Islam tó bá gba Islam fúnra ara rẹ̀ tó fi ní fẹ́ dọ̀gba irú wọn sábà yí padà ìjọlọ́n fẹ́ kẹ́ ẹ ṣe nù kése pé wọ́n condition rẹ̀ fún tó ṣùgbọ́n lélẹ́yìí wọ́n ti sọ fún obìnrin sì pé òun ṣe Islam bàtà dé ọ̀dọ̀ bàbá ọmọbìnrin òun náà ní ohun lòdì sí gbogbo wa fẹ́ ṣe Islam kọ́ lọ sí orí páìtọ́ ní bàbá rẹ̀ tó bàbá yìí wá sọ pé náà fẹ́ pé páìtọ́ lo tó sọ́ọ̀tì ni wọ́n ti ṣe ìgbéyàwó ẹ̀yin náà lọ dàrú ẹ bá ti gbà ẹ fẹ́ máa wọn. àwọn á ń béèrè ó sì káwọn ọba wọn lọ bẹ̀ káwọn ọmọ bá wọn lọ obìnrin ló sì ti wà wọn yìí. alẹ́ kò làhálì ẹ̀rù ń bà wá ibi kọ́ má jẹ́ pé wọ́n yá pàkúté ni wọ́n dẹ́lẹ̀ fún yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù tí wọ́n ń gbà fún àwọn mùsùlùmí pé kí wọ́n fẹ́ mọ àwọn bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni wọ́n fi wọ́n ṣe pàkúté ni torí pé bọ́pẹ́ bọ́yá ọmọbìnrin yóò padà sí ṣọ́ọ̀tì tiẹ̀ yóò tún wá sọkọ náà ni mọ́rẹ́ni kejì padà sí ṣọ́ọ̀tì irú rẹ̀ ṣẹlẹ̀ gan-an. nílùú kan àwọn kan wọ́n bi arábìnrin kan ẹ mú bòrí lọ́wọ́ ni ó ló ń gbàgbé rẹ̀ lẹ́nu lẹ́nu kejì sọ fún ẹni tí ń béèrè pé à sẹ́yìn mọ̀ kó ti padà sí ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù rẹ̀ ni kọ́dà kọ́dà padà ó tún ti dọ́kọ náà padà ọkọ náà ti di kiri yóò. subhanallah wọ́n sì lọ́kọ́ fẹ́ ó di mùsùlùmí náà ni o ṣùgbọ́n nígbà tí ó wàá padà kọ̀dá padà ọmọkọ lẹ́yìn ń bà wá ni ọ̀rẹ́ mi ṣe lágbára tó kó ló ń ga sí mójútó tó because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tá à ń rí yìí ẹni tó nǹkan yìí ṣe sọláàtì àfikọ́ tínú wèrè rẹ̀ bá dùn tó ló ti lọ fẹ́ nìkan tẹ́kùn òtí ẹ̀ mọ ìsìláàmù tẹ́lẹ̀ tọ́jà wò kó de tí ò ní tó nǹkan kan tí ó ní à já lórí òkè kan tàbá ti gbára dálẹ́ ń bẹ̀ bùkátà ó bíà subhanallah alazim ṣé irú eléyìí garanti ń bẹ fún kódà kò sí waranti dípò garanti kò sí wàláì ẹ sì dín mú àwùjọ yìí táwọn yorùbá ó burú gan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn islam wọn irọ́ lásán ni nifaq ẹni ìyàwó kan ti wá fẹnu ara rẹ̀ sọ ọkọ náà sì wà ń jókòó ó ní ojoojúmọ́ ló máa ń mú un lọ sí ṣọ́ọ̀ṣì lóru pé káwọn lọ ṣàdúrà mùsùlùmí lọ́kọ mùsùlùmí níyàwó ǹjẹ́ ìwọ ọkọ ṣé tíyàwó rẹ̀ sọ sóòtọ́ ni ah, bó bá rí pé bẹ́ẹ̀ ni tọ́ òun lọ́mọ̀ ah, àlórí ọ̀fẹ́ pé tó bá rí i pé bẹ́ẹ̀ ni òun lọ́mọ ó ní ìwọ lọ́ọ́ máa mú un lọ àwọn mùsùlùmí nù bá bàbá ọkọ mùsùlùmí ìyá ọkọ mùsùlùmí bàbá ìyàwó mùsùlùmí bàbá ìyá ìyàwó mùsùlùmí. a'udhu billahi minash shaitani rajim. ó lè obìnrin tó sọ pé òru àná ìyàwó tó lọ. ẹ dàpọ̀ àwọn wọ́n sì ní táwọn á pe sọ́láàt lẹ́bàá abitọ́kùnrin yẹn ti ń ṣe iṣẹ́ rẹ̀ ti ń ṣe ó ń bẹ́ẹ̀ náà àkókò ẹni tí máa ń fọ́ dé masjid áá ah, ah. ṣé èsè kírísíláàmù ló ń ṣe. a'udhu billahi minash shaitanir rajim. ṣùgbọ́n kó wà ní ẹni tó ń pé òun eh, bá ń pèsè láti gan kò ní lọ pé ah, bàbá alágbádá àwọn àti pé ẹ eh, ìwà lẹ́sìn ó tún kọ́ ṣọ́ọ̀bù ìwà lẹ́sìn. tó <laughs> ṣé wàá rìn bàbá lọ fẹ́ kiri yóò kan. tó fẹ́ di mùsùlùmá wàlẹ́ ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà wá àmì tó wá pẹ́ ìsìláàmù tiẹ̀ náà dúró dáadáa ó sì jẹni tó mójútó lójú méjèèjì tó àmà fún kọ́lọ́ lọ so igi sọ́ọ̀tì pọ̀tọ́ o pọ̀tọ́ pé kí ọba wọn wọ̀ bẹ̀ torí so igi wọ́n á sọ yìí lágbájá uh, Allahu akbar ọ̀sẹ̀ láìsí sọ́ọ̀sì lọ́sẹ̀ sí dáa ìlà àtúbọ̀tán abú kí ló á gbé dé ọlọ́sọ igi ni <laughs> ìwọ ni kò sí ní dáwọ́ bẹ̀ àbí ẹ̀kọ́ ni kọ́ ọmọ àdájẹ́ ọmọ nìkan ṣoṣo ń ẹ̀yẹ fámìlì náà pé báwọn tí di fẹ́ẹ́ ṣe sọ́ọ̀tì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti wà ní sọ́ọ̀tì ọjọ́ ti pẹ́ àwọn náà wípé ẹ wá sanwó ọpẹ́ ṣe gbogbo àwọn alájà àwọn máa yá àwọn fídíò à nínú sọ́ọ̀sì níwájú èrè a'udhu billahi minash shaitanir rajim ó jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́n. obìnrin yẹn tó bá jẹ́ pé ó sì ń bẹ lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù rẹ̀ títí tí wọ́n fi so yìí àwọn bàbá rẹ̀ náà ló fi lọ́kọ àwọn tó ń bá gbọ́ngbọ́n kó ti kọ́kọ́ di mùsùlùmí ná kó tó di kó wọ́n sọ èdè àwọn bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sí kó fi lọ́kọ. tọ́ba wa sẹ́kù lẹ́lẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù títí tẹ́ fi lọ́kọ ọkọ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣọ́ọ̀tì wọ́n sún níwájú ilé bàbá rẹ̀ àhànkú wọn gbà kọ́ máa lọ ọjà bó ṣe jẹ ẹtún wá sọ yìí pé ẹnìkan kọsẹ̀ ọwọ́ afẹ firi ó sì ti fi ojú ọdún mẹ́wàá kọsẹ̀ ṣe tirẹla ọwọ́ afẹ firi wọn á ní kó mórógbó wa kó wọn móbì wa kó wọn máa taari wa kó wọn tún wá mú ọtí tírítírì kó wọn mú wa wọn á ní torí pé zonal office tàwọn ẹni tí ń ṣiṣẹ́ tírélà àwọn ni wọ́n ṣe àlàkalẹ̀ tí wọ́n fi lé ọ̀gá lọ́wọ́ tó lọ́ọ́ fi lé ọmọọṣẹ́ lọ́wọ́ kọ́mọṣẹ́ fi lé òbí rẹ̀ lọ́wọ́ dá a fẹ́. wọ́n á ní tọ̀ mo rò pé wọ́n mẹ́ńṣẹ̀ yọ ọdún tó fi kọ́ṣẹ́ torí ká lè bá a sọ ìsìfọ̀ <laughs> ọdún mẹ́wàá ni o torí ọdún mẹ́wàá <laughs> táyà tí wọ́n máa gba Coca-Cola kó fún wọn táyà tí wọ́n máa gba Fanta kó fún wọn wọ́n máa ń jẹ́ pé pọ́pọ́ fún wọn ní ojú wa kó fún wọn mákìní kan àtàrí kíní kan orógbó pé kíni ó yẹ kí wọ́n mọ̀ ẹ̀yin ní mùsùlùmí ẹ jẹ́ kó yé wa o ní ìsìn ọ̀sẹ̀ bọ́ nìyẹn àwọn kì í tinú láti sọ fún yín pọ̀ sẹ́bọ̀ làwọn ọ̀mùtí nìyẹn wọn kì í tinu láti sọ fún yín pé amògùrọ̀ làwọn kí á ní máa ti àwọn mùsùlùmí lẹ́nu láwùjọ yorùbá láti sọ pé mùsùlùmí làwa àwa kì í mutí àlè rántí fún yàn mùsùlùmí ni wá àtàrí ti jẹ́ ojú òtí ọmọ aná láti sọ pé ọmọ aná lò kí ni wọ́n á ti ọmọ àlìjẹ́nà lẹ́nu láti sọ pé mùsùlùmí lè ní. ṣé bó ṣe jẹ́ nù gbogbo ibi tẹ́ bá pàdé ẹ̀ pàdé bẹ́ẹ̀ torí di eléyìí gbogbo ibi tẹ́ rí àwọn olè ra àmọ́ nǹkan míì tí ọba dípò rẹ̀ sọ tó o pé sọ̀rọ̀ jà àwọn náà sì mọ̀ pé àwọn mùsùlùmí eléyìí wọ́n mọ ìsìláàmù wọn ìgbà tí ọ̀pọ̀ èèyàn kì í mójútó islam ilé fi tẹ́tẹ́tẹ́ nìkan bá wà ládùúgbò tó ń mójútó islam náà ọ̀làkàtàkìtì lélẹ́yìí o àwọn ìyókù ńkọ́ ọlọ́bẹ̀ yíyọ làwọn gbogbo rádaràda jágbajàgba tá a máa ń ṣe àwọn náà máa bá wọn ṣe ni so torí délé ẹ dípò ọmọ ẹ̀yin náà mùsùlùmí mẹ́tẹ́ bá ti fi hàn wọ́n tó tí ẹ̀sìn fọ́gà lówó tó lòun fẹ́ gbà kò sí tọ́kẹ̀yìn ọmọ yóò sì ní máa fi rí ìgbọ́n ní kó kúnlẹ̀ kó máa rán ọtí lé lórí wọn ò bí ẹni náà dáa pé kó máa dàn òyò déèyàn tòtí àwọn bá ti mọ tiyín bá wọn wàláhì wọn ò ní fi lọ́kùlọ́ lọ́mọ yín wọ́n ti ṣe freedom bẹ́ẹ̀ rí wọ́n ka òfin yẹn kalẹ̀ fún wọn tí bàbá ọmọ náà ṣe pé tọ̀ mùsùlùmí lòun mùsùlùmí lòun òun yẹn mutí òun sì lè máa wù káwọn èèyàn máa mutí lé òun òun sì lè fowó òun ra ọtí nìkan à ń sì ń fọtí wo ọmọ bọ́wọ́ bá dẹ̀ wò ó sì àbùkù kà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe freedom yẹn ọ̀gá yẹn ni ọ̀wà ah! lọ́kì tó bá jẹ́ bá ti máa ṣe ni ìgbẹ́ ní kí kí nà ẹ máa ṣe so kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ so ṣùgbọ́n ẹ mọ̀ pé tó bá pẹ́ lára ọ̀sẹ̀ yìí máa dọ̀sẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ láwùjọ Yorùbá yìí wọ́n ọmọ tí ń jẹ́ Islam wọ́n ọmọ tí ń jẹ́ Islam wọ́n kàkà kún ká máa ṣàjọyọ̀ ọ̀rẹ́ nìkan gbogbo ẹ̀jọyọ̀ àròjọyọ̀ náà sáà ní Islam tí wọ́n ní ọmọ pófin ni àtìlànà tó tẹ́ bá fi yé bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ jà wọ́n lọ ṣàlàyé fún ọ̀gá àwọn iṣẹ́ lọ́mọ kọ́ wọ́n lọ kọ́ ń sẹ́ fírí ọmọ àwọn ọ̀fẹ́ yóò fírí so nítorí wọn fẹ́ gbà yàtọ̀ sí ntọ́lọ̀ ń sílé ìwọ̀ wọ̀nyí làwọn ò fọ́ wọn náà lọ dàrú kó sì fún alẹ́sì láàrin ọ̀sẹ̀ yìí chicken na ẹ bá ti pera yín ni wọ́n pè yín ọ̀dọ́ yìí náà máa ń dídá ọ̀rọ̀ àrùn àlọ́ ọ̀rọ̀ àrùn tani lọ pékin òun náà ní bá ti fi hàn pé sọ̀n tó bá gbà so ten thousand ló wọ́n gbà ẹni fifteen nu tírí ọmọ kan máa lọ bàbá parí. Alaikum salam. nkè ṣe rìbá ńlówó táwọn tí ń bá ní gbalé máa gbà àwọn olùbánitalé owó tí wọn máa gbà olùbániralẹ̀ owó tí wọn máa gbà wọn ní sí òsè ṣe rìbá yéésì bóòlù ṣe jẹ́ rìbá ẹ mọ̀ pé rìbá ní Yorùbá level ó yàtọ̀ sí rìbá ní Islamic level abẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ Yorùbá nìsín tó bá ra ìtẹ́ náírà kan tó bá ta náírà méjì wọ́n ní rìbá. <laughs> torí pé àwọn ọmọ ti ń jẹ́bẹ̀ tẹ́lẹ̀ lárúbáwá ni àwọn òsì lásìkò tó fi gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tó fi mọ ewu lọ́dọ́gba ní sọkúsọ táwọn sọ ewu ní ọ̀dọ́gba tó ń torí de eléyìí ní yorùbá lẹ́bù ní sẹ̀rí alẹ́bù ẹni tó bá ní ralẹ̀ tó bá ní wálẹ̀ rà tá a fi rà ẹni tó bá ní wẹ́ni tó ń ralẹ̀ ni tá a fi rí ta ẹni tó bá ní wálé tá a fi gbé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá sọ fún wa pé òun bá wa ṣiṣẹ́ yìí ṣùgbọ́n iye báyìí lásán fún òun tó ń bá bá wa rí tó ń bá bá wa rí àbí kẹ́yìn náà sọ fún pé tó ọba bá mi rí iye báyìí lọ́gbà tó ń bá sọ pé tó ń bá bá wa rí iye báyìí ló wọ́n gbà tá a sì fara mọ́ kò sí wàhálà àsanwó rẹ̀ fúngbà tó bá rí tí ọba rí kò ní kọ́ wọ̀ gbà tí a bá sọ pé tí ọba bá wa rí iye báyìí lọ́gbà ó ti di jàhálà aljọ́ọ̀lù oníkọ́bọ̀ ọgbà àfi kò rí tí ọba rí kò sì síjà gbogbo eléyìí kò sì tó burú mbẹ ó sì gbọ́dọ̀ gba ìdúnadúrà wọ́n á sọ fún ọ pé ten percent làwọn á máa gbà ẹ̀yin wo tó bá ra àwọn ẹgbẹ́ karambani ẹgbẹ́ òfò wọ̀nyẹn ẹgbẹ́ káfíńnira karaàlù ẹgbẹ́ káyọ́ ọmọ àrọ̀gbọ tí wọ́n ń ṣe tí wọ́n ń dálẹ̀ tó pé àwọn ẹgbẹ́ òun ìnira ìnira ìnira náà ní fáwọn ẹrú ọlọ́ bí nǹkan ó ṣe le bí nǹkan ó ṣe le gbogbo pàdé wọn máa ṣe ẹ àwọn èèyàn lẹ̀ ẹlòmíì ní two percent ti tó ọlọ́run fa àlùbáríkà ẹlòmíì sì ní bí ọba jẹ́ twenty five percent òun ò ní bẹ́ẹ̀ nìkan wálẹ̀ òun ò ní bẹ́ẹ̀ nìkan tálẹ̀ ọlọ́run mú tiẹ̀ náà wá bá ilé ayé ṣe wà nù àmọ́ kẹ́nìkan á lọ jókòó wọn ní báyìí láàmà gbà báyìí láàmà ṣe ìṣèlú ń dàlú ìṣèlú ń dàlú tẹ̀ ń yẹra lásán lórí irọ́. tẹ́lẹ̀ ìjẹ́bù ṣèjẹ́ tí ọba wa bẹ́ẹ̀ nìkan wálẹ̀ ọ ọ sọ pé iye báyìí lọ́gbà ó ní ó ti yẹ kó ná ọmọ ẹ̀mí ọmọ kankan nínú àṣà àṣà àṣà àkà àṣà gbàdọ̀ bá ara rẹ̀ dé àgbà ten percent ó ṣe ti sọ tẹ́lẹ̀ gbogbo èèyàn ló ti mẹ́lẹ̀ èmi ò sínú gbogbo èèyàn ìsọkúsọ ni gbogbo èèyàn mà èèyàn mélòó lọ́mọ. ìjọ tí wọn náà bá bẹ̀yẹn ńlẹ̀ wá náà bá bọ̀ wá sẹ́ni wọn náà sọ ten percent lọ́mọ bí ṣe ń tà yẹn la. èmi á sọ fún ọ pé nígbà tó ti sọ fún mi láti pèlè pé ten percent lẹ́gbàá mo ní ah ten percent ẹ̀ ní lè san o ẹ̀ ní ẹ̀ wọ́n bá ní ọ̀dà three percent ni màá san ó ló pé òun ọlọ́wọ́n bó ṣe ọlọ́wọ́n ṣe rọ five percent màá san ó ló pé òun àtàwọn oníkọ́ ọlọ́wọ́ máa kà lọ́wọ́ àlọ́ máa kà fáwọn ẹ̀jẹ̀ jọ ṣe pé òfò pé ẹ̀ kódà three percent mo gbà wá ọ̀fẹ́ bàṣẹ jẹ́ nù. dàbí mo ṣe dà tí mo tóbi ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ gbọ́dọ̀ gbaṣẹ́ àfiyè báyìí ọ̀pọ̀lọpọ̀ kàn dínkù kalẹ̀ ni gbogbo irinṣẹ́ ti ń dógùn torí sẹ́tàn fi lọ ó ní kò tó yẹ táwọn jọ gbà nú ẹgbẹ́ ẹgbẹ́ ìranù ẹgbẹ́ tó ṣe pété bí bá ń pọ́ wọn ò ní fóúnjẹ lọ wọn kàn kó kú náà ni kí lọ́ pa ebi nì torí tá a jọ gbà nú ẹgbẹ́ ní retí tí kú fi tọ̀ wá eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹgbẹ́ aláta ẹgbẹ́ onírú ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ ẹlẹ́pà ẹgbẹ́ ẹlẹ́fọ̀ láàrin ẹwọ gánmà pé àwọn wọn tún lẹgbẹ àwọn tí ń pọ máa ń kí ó. ọlọ́run jẹ́ gbogbo òye ó yé wa ẹ̀hẹ́ dáhùn ọdún máa ṣe tó mú ọrùn bá wa láyé ayé yìí rọrùn èèyàn ló sọ ọ́ délé. ọlọ́run jẹ́ bó ṣe jẹ́ iṣẹ́ yẹn ṣe kó burú àmọ́ ìgbà tí wọ́n ti bẹ̀yìn iye báyìí iye pàṣẹ́ntéèjì tí mo fẹ́ kọ́ san fún mi iye kíye tá a bá rí rà iye kíye tá a bá rí tà òun wá sọ pé à pẹ̀lú ògbọ́ lọ́n san fún ẹ rí i pé ẹlòmíì ò ní jiyàn ẹlòmíì ò sọ pé à èmi ò ní lè san o ní lè san eléyìí ọ̀wá sí pé wọn náà jàǹbá rẹ̀ o pẹ́jẹ́ pé ilẹ̀ yẹn five hundred thousand lẹ́gbàdá rí tà pàtó ń tún lóun ò ní fún ọ ní ten percent yẹn wọ́n wá kó four hundred jíṣẹ́ pé tí wọ́n rà á nù ẹ wá máa bẹ́ẹ̀ ṣe ṣe rìsíptì jàǹbá mi ẹ ọlọ́run bì jọ gbẹdà kìá ẹ nàtán torí pé ní nàtán kìí jẹ́ kí èèyàn ká àbùkù láyé kìí sì sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tó dúró tí ń jọ gbẹdà kìá kìí tán rà ní wọ́n wá di lọ títí títí wọ́n rí pé òótọ́ náà lọ sọ wá sínú wọn máa ń náwó àti náwó wọn máa ń jẹun wọn máa ń mú wọn máa ń náwó báyìí báyìí báyìí wọn náwó alhamdulilayi wọn lọ ń dá yín àtàlìjẹnu ǹjẹ́ àwọn àlìjẹnu máa náwó bá a ṣe máa náwó yìí Allahu alam ọlọ́run kò sí láǹfààní kan tó fẹ́ ṣe fún wa ń di ẹ̀sìn wa kó ana náà máa náwó sí wọn ìnáwó kò láǹfààní kẹtọ fẹẹ sọ àní káwọn kọjú máa ń tó gbé wa wà lìjánà eléyìí jẹ bó ṣe jẹ àbẹ̀tọ́ wá tó bí béèrè oníbèèrè onígbò ń fura pọ̀pọ̀lọpọ̀ náà àfa àtàwọn aláwọn lóògùn owó pálíjànú ni máa lọ gbé wa táwọn àlìjànú náà náwó ni wọ́n fi mọ owó àkọ́kọ́ ẹni tó ní àlìjànú gbówó wá fún olè ni eléyìí lábẹ́ òfin ọlọ́run olè ni ọkàn yẹ kó oríṣiríṣi ló lè olè wà tó pọ́wọ́ tiẹ̀ yóò fi lọ gbé ẹ̀ pọ́wọ́ ni wọ́n máa gé olóògbé kú ònú rẹ̀ olè mi wà tí ó bẹ àlìjánu lọ́wẹ̀ tí ó ní ẹ̀yin ni ẹ lọ gbé wa tó àlìjánu yọ lọ jíwò wà ní. so àlọ́ á rí mú láàrin ẹni tó ọ̀rọ̀ ẹsẹ̀ mú ọlọ́tọ̀jọ́ dá gbogbo wa ń kọ́ ọ mú bó wa ti jọ gbọ̀ndà kìyàmù. So náà lọ́fà ló fi jẹ́ pé oríṣiríṣi àdánwò ló máa ń ṣẹlẹ̀ sáwọn báńkì oríṣiríṣi àdánwò ló máa ń ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n gbàgbọ́ pé iṣẹ́ àṣekọ́ni náà ló kún bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì bá gbogbo ẹ̀ táwọn náà ń ṣe wọ́n ti gbé ẹ àwọn náà ti lọ rẹ́jísítà lọ́dọ̀ àwọn kọ́mpìnì adójútòfò pé insurance companies kò lè ṣeé ṣe pé kó bó sí àwọn àbíká àwọn gba owó padà ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alálìjánu yẹn wọ́n máa ń gbé owó tálìjánu gbé wá owó tálìjánu gbé wá fún wa wọ́n á gbé wọ́n á lọ dẹ́pọ́sìtì ẹ̀ sínú àkáǹtì àsìkò tó ń kà tó ń kà tó ń kà wọ́n làwọn rówó kà tòtò máa ń dẹ́pọ́sìtì ẹ̀ sínú àkáǹtì tó bá fi lè ṣèjọ́ pẹ̀jọ́ méjìjọ́ mẹ́ta ní báńkì yẹn owó yẹn á di eru àbí kó pòórá kò bá ń tí dábàá pọ́dọ̀ ẹnìkan lọ gbà wá ẹnìkan lọ san fún wa tí wọ́n ti lùpọ̀ mówó ti lùpọ̀ mówó bóyá báńkì kọ́ ni o ti pòórá bóyá báńkì míì tí ó tún dé ni ó ti pòórá bóyá owó èèyàn kan ni ó ti pòórá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àwọn wá fi withdraw owó tó dáa wọ́n lówó gbóná lélẹ́yìn nìsín ẹgbẹ́ omi lù náà ò fẹ́ sọmi wọn máa bùlù kí ẹjọ́ ṣèjọ́ méjì mẹ́ta ní báńkì so àwọn wá lọ withdraw owó tó ada bersejarah. Saya Nabi Aku adu kuasa Allah Malayu Allah ka Jazallahu khairah ọ̀rọ̀ máìkì wá lápò rẹ̀ ní sísẹ́bí láìpẹ́ máa gbà wọn máa dojú tì ó òun ara máìkì wá lápò ọlọ́run bá kọ́ san lẹ́sàn-án bá kó fi ọ̀pọ̀ kó fi rọ́pò fún ọlọ́run bá kó má dojú tì láyé má dojú tì tún wá tún wá sàdéhùn máa gbà fòpin sí ẹ̀ ń máa gbé fún yín bó bó náà láṣìírí ní ìjọ tí gbogbo yẹn ń bùkátà kọ́ ọlọ́run bó láṣìírí ọlọ́run bá wàá fi ọ̀pọ̀ yóò fi rọ́pò gbogbo àyókù náà ọlọ́run bá fún àwa náà ní ìtawà náà fi ṣe yọ gbogbo ń ṣe nítorí ilé ni àwọn tó rà pẹ̀lú ìgbà ara ìgbà méjì wọ́n tó ìpè bí a lè fi àgbàdo ìgbòho ọlọ́run ọba. al alwaju. wọ́n ti ṣọ́wọ́ àgbà ara àkílá ti sọ̀rọ̀ fúnra kí ni ìmọ̀ kí ni ìmọ̀ gbọ́ kí ìmọ̀ jẹ́ kí wọ́n máa gbọ́ ọgbà ọkọ̀ ọkọ̀ ọgbà sẹ́ńbẹ̀ nínú àkílá sọ̀híhà. àkọ́kọ́. ìpèsè ń bẹ nínú orúkọ ọlọ́run ọba alwajud rárá o àmọ́ pé ń bẹ nínú orúkọ ọlọ́ torí pé njó wá nínú àwọn tíra tó ti kà á àpé lórúkọ ọlọ́ àwọn àkídà àti àṣàyíra tó ti ròyìn ọlọ́run ọba bẹ́ẹ̀ ìròyìn ni wọ́n fi ròyìn rẹ̀ kí pórúkọ ni wọ́n fi pè é gẹ́gẹ́ bí ti tawhid táwọn wọ́n ní ogún ìròyìn wà tá a gbọ́dọ̀ fẹsẹ̀ àwọn arìnlẹ̀ fọlọ̀ ogún sì wà tá a gbọ́dọ̀ lè jìnnà sọlọ̀ ẹyọ̀kan sì jẹjẹ ìza. tò nínú àwọn ìjọ pé lọ́rọ̀ ẹ̀yàn fọlọ̀ ni aluwujud dẹ́sẹ̀ aluwajud aluwujud bíbẹ̀ ìpè àmọ́ ròyìn ọlọ́run pẹ̀lú bíbẹ̀ tẹ̀ wọn fẹ́ mórúkọ lára rẹ̀ yọ jẹ́ al-mawjud ẹni tí ń bẹ tòlọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n gbàgbọ́ wípé nínú ìròyìn ọlọ́run òun náà ní bíbẹ òun náà ní pé ń bẹ so ṣùgbọ́n kò sí nínú àwọn orúkọ ọlọ́run wípé al-mawjud ìdí ni wípé. kì í tara àròyìn mórúkọ fọlọ ṣùgbọ́n látara orúkọ ọlọ́run láti máa móròyìn fọlọ àwọn àròyìn kan sì wà tí wọ́n dá wà tí wọ́n tara orúkọ jáde torí rẹ̀ kò sí nínú orúkọ ọlọ́run pé almojud ṣùgbọ́n àwọn kan àwọn ọmọ eléyìn ìpínlẹ̀ àti ti jẹ́ pé ń ọlọ́run máa jẹ́ almojud náà lẹ́sìn máa rí lára àwọn tíra pé ẹni tí ó gbé tíra yìí jáde o abdul mawjud so eléyìí wà ní misra ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ti sẹ́ ń bẹ́ nínú al-aqidatu sahiha ká sọ ọmọ lórúkọ màláíkà rárá o kí ni lẹ́yìn ní ṣe pẹ̀lú àkídà rẹ̀ ṣùgbọ́n a ti sọ yìí pé ń bẹ nínú nǹkan táwọn olùmọ̀ sọ ibi ká máa sọ ọmọ lórúkọ màláìkà ó ń bẹ nínú àwọn orúkọ tó jẹ́ makruha àwọn orúkọ tá a kórìíra ká sọyàn lórúkọ màláìkà ìdí ni wípé àwọn màláìkà yẹn àwọn ọlọ́run yìí wọn ni la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun àwọn mọ̀lẹ́kà kì í sọ kọ́lọ́ wọn bó tó sọ àṣẹ ọlọ́run wọn máa fi ṣiṣẹ́ tọ́ tí mọ̀lẹ́kà bá rí bẹ́ẹ̀ tẹ́ bá wà lọ sọmọ ní Jibril abẹ́ sọmọ ní Mikael Mikael Israfil wọn sọ pé ta ló kọ́ ọ ní lánàá nínú àwọn ọmọ yìí ẹni Jibril ni ẹni tí máa ń gbọ́ mọ̀lẹ́kà Jibril torí pé wọn máa ń bá tó Jibril gbọ́lọ́pọ̀ lọ́lọ́ọ́. malaika ẹnjẹ ẹrẹjẹ nínú sàásùn mikaela ni a sọ ọpọlọ lọ sí ọdọ malaika torí ẹ làwọn olùmọ̀ gẹbi mamu nawawi wọn ṣàlàyé nínú tura àwọn al wọn ní ká sọ ọmọ lórúkọ màláìkà ń bẹ àwọn orúkọ tó sọ ọ o rárá o kì í so ṣùgbọ́n ẹni tí ò tí so kó gbìyànjú sọ ọmọ lórúkọ mi. wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀sí fún ọlọ́jọ́ ìpé ẹ̀ẹ́sọ̀ tuntun nípa àtàkùnlù àti níyà wọ́n ní ṣé kò sí ní ara wọn ni. bẹ́ẹ̀ ni àṣọ torí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ alùsùnà kò sí ti ń jẹ́ tawhidul hakimiyya lọ́dọ̀ alùsùnà àwọn tí wọ́n di mutatarrifun àwọn alárekunda àwọn aláṣẹríka àwọn olùhọkàngún wọ́n họra títí tó fi kín egun àwọn ni wọ́n bì àwọn ni wọ́n mú wa nítorí tí wọ́n pè ní hakimiya ó ti wọnú tawhid al-ibada torí in al-hukmu illa lillah ọwọnú ibada torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n mú wa irú wọn náà padà gbébọn sáwọn àjọba sọgẹ́ bó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ní Algeria Jazair sọ àwọn ọmọ abẹ náà kọ́ kírẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn sọlọ́dọ̀ alùsùnà wọ́n sọ yìí pé káfòfin ọlọ́run sì dájọ́ ọ̀ràn yẹn ni ó sì wà bẹ́ẹ̀ tawhid al-uluhiyya tẹ́lẹ̀ ìjẹ́rù sí ta. wọ́n ní ya. lóò ṣe sí àkídà tí òjà tó wà ní àwùjọ. kò sí ní tá a lè ṣe síjú ká máa ṣe dánilẹ́kọ̀ọ́ báyìí náà lọ tágbára tí wàá kánú mọ̀pá ayé sẹ́nìkan báyọ̀ tiwa tó bá pẹ́ àníjọba tó yẹ pé àwọn jẹ́ mùsùlùmí tó sì fẹ́ kí ìjọba òfin ọlọ́run kọ́ fẹsẹ̀ rinlẹ̀ àwọn ni wọ́n máa ṣe léyìn tó wà ní ká ṣàlàyé fún wọn pé tọ́lọ̀nfẹ́ tọ́lọ̀nfẹ́ ni àwọn ni wọ́n wàá máa wá pé gbogbo ẹni tó bá ti lọ ṣe àkídà tí ọ̀dà kún kún wọn wá ẹni tó máa ń nà lónìí ẹ̀ ní ń bẹ̀ lọ́la ṣùgbọ́n kò sí tí ẹni kó jíṣẹ́ ọlọ́run fún wọn àwọn ọlọ́run ni ó ṣèṣirò fún wọn ṣàlàyé làwọn ṣe bó tilẹ̀ wá jẹ́ pé iṣẹ́ èmi àti wọn náà ni ẹni tí wọ́n fẹ́ ṣàlàyé fún kọ̀ wá so ẹ sì mọ̀ pé tá a bá fẹ́ máa tọ́ lójúlé lójúlé ilé mélòó la lè lọ lónìí nìkan torí ẹ ló ṣe jẹ́ pé àtẹ̀mí àti wọ́ àjọṣiṣẹ́ rẹ èmi fẹ́ ṣàlàyé ìwọ náà bá gbìyànjú láti mú àwọn èèyàn jáde wá fún ọ tó èmi ó gba aládàá wíwí ìwọ gba aládàá pé wọn náà ṣe sábàbí táwọn yẹn fi wá gbọ́ bẹ́ẹ̀ ni nǹkan yẹn ó sì jọra wọn. tó ń torí pé tó bá gbọ́rọ̀ ọlọ́run tó gbọ́ kí n tọ̀ hí tó dáa ẹ̀rí pé yóò bẹ̀rẹ̀ sí ní òkú kí ìsọkúsọ tó ń sọ yìí ẹ́ eh? kí ọmọ ìpínlẹ̀ akọ́mọ́sí bẹ̀rẹ̀ ẹ́ eh? kí ìsọkúsọ tó ń sọ kí ọmọ ìdílé mẹ́jì à sí kí sì lè gbélé ayé ọ̀ oh, òkà tí wà òkà tó sọ fún mi pé nǹkan bẹ́ẹ̀ ló jẹ kí wọ́n á yọ nítorí wọ́n máa wò nu ọwọ́ agbọ́ gbogbo ọ̀dà yọ wà bá ẹ̀ lẹ́yìn ẹ̀ dàkún ẹ̀ ṣé n tẹ́sí ń ọ wà practicable ẹ bẹ́ẹ̀ ni wà <laughs> so ẹ rí i pé díẹ̀ díẹ̀ tó bá gbọ́ bẹ́ẹ̀ ọkàn rẹ̀ kọ́kọ́ máa mì lọ ẹ rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ronú pé ah, nǹkan kan aburú ọmọ ṣẹlẹ̀ yóò ti gbàgbé pé wọ́n bí òǹkó sóòkà lọ́wọ́ tẹ́lẹ̀ náà so níwọ̀n bá ti yá yóò tún mọ́ndé o yóò jẹ́ mẹ́dàánù ah nǹkan kan ọmọ ṣẹlẹ̀ láburú níwọ̀n bá ti yá èyàn kò lùtù twenty seven ọ̀nà àbáwọlé wọn ó tún já dànù ẹ̀rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àkídàtù ó jókòó so bákan náà ní tó tún lè ṣe òun náà ní pé máa ń travel òní késẹ́ẹ̀tì dánilẹ́kọ̀ọ́ so wọ́n ti kọ́kọ́ gbégbé gbé sí wọ́n ti gbé sí wọ́n ti gbé sí pé tán ẹ̀dá kan bá gbé yìí náà sí. àbí òye tíkàlùkọ́ ọmọ ọgbọ́ tíkàlùkọ́ ọmọ ẹja lù so ńgbà tí wọ́n á ah, owó ni wọ́n wí bẹ́ẹ̀ ẹnì kó fẹ́ pa ah, ẹ má pa mo mo mọ́ ń gbádùn ọ̀rọ̀ <laughs> ẹ rí i pé pẹ̀lú ògùn ọlọ́run nígbà tẹ́ bá fi sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ nǹkan kó ti dì mọ́ tí kálukú so pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀rí pẹ́sẹ̀ ọlọ́run máa lọ wájú àkídọ́tù sàhíhà yóò máa dípò àkídẹ́tù bátìlà gbogbo lèmọ́ọ̀mù tó sì jẹ́ kó lọ́wọ́ àǹdí àkídà bátìlà àbó ń gan-an lépo rẹ̀ tí ò jẹ́ ó ẹnì pé gbà títẹ̀ máa bá di ẹni tó lákìdá tó dáa ìmọ̀ọ́mù nǹkan wàlúwàá náà ní ní option òun náà padà sàkídà sọ̀híhà ni torí gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tí gbogbo jama takò wọ́n mà ti ní tẹ́ ń ṣe yóò dà á ṣé ìwọ nìkan lọ ni gbogbo wa la sọ sẹ́wọ̀n pé nígbà yẹn àyípadà ń dẹnu tó ń torí di eléyìí pẹ̀lú bẹ́ẹ̀ a ti sọ wípé àwọn dáadáa tó wà wọn náà sì náwó díẹ̀ bí kẹsẹ̀tì ni sọ pé wọ́n bọ̀ dọ́bù twenty wọ́n bọ̀ dọ́bù ten máa pín fáwọn èèyàn ọ̀tún láńjúmọ̀ à tí wọ́n ti kí sọ júmọ̀ àtàn lẹ́nu ọ̀nà kọ́ ọ máa pín fún wàláhì tó bá di júmọ̀ àti nbọ̀ bí tó bá dúró sí un adúlé yẹn tí ó péjọ síbẹ̀ wọ́n pọ̀ bàbá tí ń pín kásẹ̀tì ló ń sètò kọjá bàbá a ah, àbí wọ́n wá wà rí i pé wọ́n ti gbọ́ tán wọ́n tún fẹ́ gbọ́ mi ò mọ̀ lọ ó sì wá nóòlù nígbà tó bá wá fún un wọ́n ah, a pín kásẹ̀tì lọ́sẹ̀ yìí ẹ̀yin náà máa tá à ti sota bá ṣe báyìí owó orí ọ̀tàn ká gan àkídà tó sàhíhà yọ máa dípò àkídà tí ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ wàláhì ọ̀fẹ́ gbà tòṣe ṣùgbọ́n kò mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ àtòṣe ẹlòmíì ṣe ń bẹ́ mi títí sòfófó ẹlòmíì àlọ́ ni ẹlòmíì ìtàn arọ́ ìtàn tí òṣojú bàbá rẹ̀ ni wọ́n máa pa tí wọ́n máa parọ́ fúnra rẹ̀ tí wọ́n máa parọ́ fáwọn èèyàn bá sì gbọ́rọ̀ náà máa yí padà náà máa yí padà àwùjọ wa gbọ́dùn gbé à ń sọ̀rọ̀ ojoojúmọ́ nísìn ike ẹ̀mọ́ yàkà ẹ̀mọ́ yàkà ọ̀pọ̀lọpọ̀ ló ti yaka wọn ò ní rí kọ́tà fẹ́nìkan kí ni wọ́n dò sí wọ́n mọ̀ wá bí wọ́n ṣe bá tiẹ̀ jẹ́ ni. ẹni tó bá gbọ́ tẹ̀ ń sọ pé ẹ̀mọ́ ìkàsí ló ogun ló gbé sígbèrè olóńgbẹ lábẹ́ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú sí i torí pé ìkà tó ọ lórí ọ̀dà lọ́mọ rẹ lórí ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ní kó lọ dẹni ọlọ́run sọ̀rọ̀ pé aburú ń dínkù lù aburú ń dínkù lù àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ dáadáa fúnra wọn ẹlòmíì tiẹ̀ ojú tiẹ̀ májèlé tó bá fi lè wo ntọ́ da tó bá fi lè wo ntọ́ da nǹkan wọn kọ̀ sẹ́ni lójú burúkú tí ibà nǹkan jẹ́ so òun náà ni anilẹ́kọ̀ọ́ dé pé kí láà lè ṣe sírú ojú báyìí báyìí báyìí báyìí ni torí pé ìlara lọ́pọ̀ lára rẹ̀ ìlara lọ́wọ́ adé májèlé kò wá rọ́nà jáde àfi lójú tọ́ba ti wo nǹkan kan bẹ́ẹ̀ ra mọ́tò tuntun tọ́ba sì sì sí ẹ́ńjìnì rẹ̀ fún wèrè tọ́ba ti wo báyìí ẹ́ńjìnì nọ́ọ̀kì ni. mẹ́kọ̀ ọba sọ pé ẹgbẹ́ mọ́tò lọ ẹ lọ fọwọ́ ilé jẹ́ ẹ dá mọ́tò <laughs> torí pé ojúkójú ti wò ó ẹ wá fi yé pé à hásádà lọ́pọ̀ lára rẹ̀ ìlara torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kábàániyọ̀ tó rí bá sọmọ làkejì ìbànújẹ́ náà mà kà lójú rẹ̀ irú tọba ti mara rẹ àti wọn náà tọ̀ mara rẹ oníkálukú wa tá a ti rúre tọ́lọ̀ ń sọ fọmọlá kejì ká máa sọ pé masha allah la quwwata illa billah tọba ti sọ bẹ́ẹ̀ aburú tó wà ní ojú rẹ nǹkan yóò kọ́kọ́ wá bìkan wọ̀ sí ojú tí ò ní bàǹkó ní nǹkan jẹ mọ́ lórí eléyìí gbogbo wọn bá ti wá rí dáadáa bó sì máa wínú bó sì máa wínú títí kọ́ lọ́wọ́ ìgbé ọ̀jẹ̀ rí aburú aburú adínkù láwùjọ sọ ẹ jẹ́ káwa náà sagbára ká wọn jáde kọ́ wa gbọ́rọ̀ lọ ẹni tó bá gbọ́rọ̀ lọ àyípadà ó gbèsè ayé rẹ̀ àyípadà ó gbèsè ayé rẹ̀ ẹ rí i pé àìdá tó bá jẹ́ pé òun àyà ẹni tó tún fẹ́ẹ́ da tàwọn èèyàn rújú bó ṣe dàrú lọ tẹ́lẹ̀ tó bá pè lọ́wọ́lù ó tún máa àwọn èèyàn ń bẹ̀ bọ àyà ni nítorí pé tó máa ń ṣẹlẹ̀ ni pé àwọn kan máa polongo wọ́n máa pa àwọn èèyàn jáde pé jáde o èyí náà wá o kó lè yọ ọmọ fún irú o bó làwọn náà ń polongo dáadáa yìí bó làwọn náà ń polongo rẹ̀ ìwọ́n àwọn kan náà wọ̀ lùsọ́ ní pé gbogbo ẹ̀ máa ra pure water tí pure water tán lù nítorí pé àwọn fẹ́ ṣàdúrà sí fún wọn irọ́ lásán ṣé ìyàwó agbọ́nù lára wọn kùkú gbọ́nù lára wọn àwọn náà wọn láwọn ṣàdúrà títí dàfẹ́ mẹ́júmọ́ tí kọ́ńdọ́ọ̀mù kúbi tí wọ́n ti ṣàdúrà kí ló mú kọ́ńdọ́ọ̀mù wá bí àdúrà so àwọn kan ló sì wá àwọn èèyàn jáde wá bá wọn ẹ jẹ́ káwa náà máa mú àwọn èèyàn jáde lọ gbọ́rọ̀ lọ ká dèrú mọ́ṣáláṣí wa yìí káyọ̀ ọmọ gbàyàn báyọ̀ ọba gbàyàn bì mélòó ni wọ́n jẹ́nu mùsùlùmí tó wà lÓgbómọ̀ṣọ́ yìí àwọn tó wá pé àjọ Yorùbá ni ní ìsìn la ilaha illallah mọ́ṣáláṣí ó kún ní fọ́fọ́fọ́ kí ló dé táwa ní ìsojú kòkòrò ká lọ gbọ́rọ̀ lọ torí pé ẹni tí ń gbọ́rọ̀ lọ òun ló súnmọ́ kó fi ṣiṣẹ́ ẹni tí ọ̀ma kí lọ́rọ̀ lọ gan kò lè fi ṣiṣẹ́ bákìdá tó sọ híhà tàn kánú. wọ́n ní gẹ́gẹ́ bá ká máa sí wọ́n ní gẹ́gẹ́ bá ká máa sí lẹ́yìn ayé àkọ́kọ́ tábà ti ka fátíà nínú wọn ṣé àyè bá ṣe bẹ́ẹ̀ náà ní tábà kà jẹ́jẹ́. bẹ́ẹ̀ ni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 òun náà tún burú ṣùgbọ́n ìtọ́ dáàjù àyà kọ̀ọ̀kan kàdákẹ́ àyà kọ̀ọ̀kan kàdákẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu